àlìkámọ́ láàrin kù. wọ́n jọ ń gbé wọ́n jọ ń dàgbà. àlìkámọ́ láàrin kù. wọ́n jọ gbé wọ́n jọ ń dàgbà. òróǹro. dàgbà àti kékeré nìkan ti pẹ̀ka lọ́wọ́. Ṣadé ọlọ́run tí n bá ti ń rí àyà ẹ bá inú mi máa ń dùn. wàhálà ẹ̀ máa fẹ́ pa ẹ́ lálẹ́. lẹ́ni yìí máa kú síbẹ̀ torí tí ẹ mo ṣe mú òwò ilé èjì máa wọlé kanlẹ̀ má lè dò. tí mo ti mọ ọ́ríjì o. ọ́ríjì mélòó ló ń. wo tèmi ní tiẹ̀ jẹ́ ká wọlé kàkà rí náà ní ó ti wà lára mi mo fẹ́ tú sí i ni mo fẹ́ wọlé kanlẹ̀. ṣadé. ọ̀rẹ́ mi ìwọ náà ti rí bó ṣe máa ń sìn ìwọ náà ti fojú ara ẹ méjèèjì o ti fi rí. ṣadé àṣẹ kẹ́tẹ́kẹ́tẹ́ ni ẹ́ ọjọ́ táwọn èèyàn ń pín tìjú báyìí tó ń pín tìjú táwọn èèyàn ń kí o ìwọ jókòó ń jẹ ṣàwámà ni o ò tún wá sórí burúkú ẹ o ò ṣe sọ́nà jíjìn ò ń ṣe é sétílé kò sí wàhálà kò sẹ́rù tó lè gbé ó gbé mọ́dù ẹ̀ ó gbọ́ van tún gbé kẹ̀kẹ́ máa wá. tá a bá jọ adé ń blame ọ̀rẹ́ wa aṣọ nǹkan fúnra rẹ̀ gan tiẹ̀ ní lọ́wọ́. kò sí èrè àwọn ò ní kí ló ṣe lè àwọn àwọn ò làwọn ilé àwọn ò làwọn ilé. ó dà kórí ẹ o. ẹ gbàgbé o ṣìtá òkú. tí bá gba ilé kan náà fẹ́ rẹ̀ mi. Hmm? why have you not been picking my calls? Well, oh, can you ṣàjèjì mi. O dẹ̀ mọ̀ pé exams àti ń bọ̀ bẹ̀yẹn mi ò pick up. So that is why. Can you kò ń ṣe bóyá sọ wípé bó ṣe ń for the past few days. Mo dẹ̀ feel kí are in court. fẹ́ sọ lè wà important díẹ̀. That is why I'm here. But most of my people move mo fẹ́ wá sílé láti wá sọ nǹkan tí mo fẹ́ bẹ́ẹ̀ sọ. Èmi náà dẹ̀ sọ fún ẹ pé mi ṣé mi lálejò. Um, not really. Um, tó kọ̀ ṣẹlẹ̀ ni pé mi ò fẹ́ anything to ma distract me. I don't want any form of distraction. So that's why. Okay. Debola. Ó ti ṣẹlẹ̀ o. Ṣẹlẹ̀. Kí ló ṣẹlẹ̀? Ó rántí pé mo sọ fún ẹ níjẹta pé ó rẹ̀ mí. Ó dẹ̀ rántí pé mo sọ fún ẹ pé kò lọ treat ara rẹ̀ mo padà lọ sí hospital níjẹta yẹn nígbà tí mo rí bára ṣe ń ṣe mí mo ní kó ṣe test fún mi. ṣọ́dẹ̀ ti jẹ́ kó mọ̀ pé malaria ló ṣe and typhoid wà mẹ́ right because it's written all over your face. Debola, hmm? are you a learner? Test result show pé I'm two months gone. You are two months gone. Gone to where? Níbo lo wà tálẹ́jọ́ travel? Are you a kid? Débọ́lá, ó ti lóyún oṣù méjì. Wow, that's good news. Uh, who is the lucky guy? Irú ọ̀rọ̀ wo ló ń sọ yìí? Báwo ni màmá bí mi nírú question bẹ́ẹ̀ yẹn? Ìwọ ni mo lóyún fún náà. Ṣé o ya wèrè? Ṣé ìburúkú máa ṣe ẹ̀? Ṣé wọ́n máa di ẹ láti lé wa? Ìwọ ní oyún fún èmi. Níbo nìyẹn ti fẹ́ ṣẹlẹ̀? O lóyún fún mi. Oh, mo rò pé bí abo ti ń sọ látara mo rò bí àwọn ṣe drama ni. So you are actually serious about it? àwọn ti ya wèrè can you say something else sọ call me. wọ́n fún mi lóyún náà bí bọ́lá wọ́n fún mi lóyún náà. ah no serious o ṣe o mí nìkan tó ń sọ yìí. báwo ló ń ṣe báyìí fún mi náà ṣé mi ni mo tó fún mi lóyún ni wọ́n fún mi lóyún náà bí bọ́lá. no but wait láàrin èmi àti ẹ ìwọ lè wá sọ fún mi kó o lóyún fún mi ṣó gbàgbé ni abórokè mi mọ̀ pé kọ̀ǹkà àdúgbò ni anybody ló ń pọ́n uh, uh, uh, kí n má jẹ́ káwọn èèyàn gbọ́ báwo làwọn èèyàn ní gbọ́ ọ̀rọ̀ ta ní kí wọ́n máa gbọ̀ba lọ́wọ́ bá parí ọ̀rọ̀ yóò ṣọ̀rọ̀ bòńkẹ́lẹ́ mọ́ torí èmi débọ́lá mi ò ní gba shit jọ sọ fún mi gbogbo pàrọ̀ ẹ̀ ṣòro tèmi mọ bóyá ń lọ ni mọ bóyá èmi náà play along ni ó wá dé sọ pé ó lóyún fún mi ó dà pé ó ti ya wèrè orí àlòjù mi àbí àbúrò pé mo kọlà. ẹ bọ at least gbogbo nǹkan tó ń sọ yẹn sí wọn ṣàmọ ẹni tó fún mi lóyún. ẹẹ ṣọládù gbogbo nǹkan tó dájọ sí ẹ lára ó dá tèmi mọ̀ lọ́tọ̀ pókè o ti sì débọ́lá lélẹ́yìn olólùyún àbí ó ti ya wèrè kí mo sọ o ṣì rè tó bá yẹ wá gbóhùn lọ sọ́dọ̀ ló fún ẹ lóyún. Adébọ́lá aṣọ tí fi mílẹ̀ lónìí. Ara kò lọ. Débọ́lá. Same thing. Ẹ̀ẹ́. Eh? Débọ́lá náà lòun ò tún gbọ́ yín báyìí. Hey! Kí ló máa ṣe báyìí? ìgbà tẹ́yìn náà ní stick pẹ̀lú boyfriend kan ẹ́ á dẹ̀ san san san ṣé orúkọ tí kò bá rẹ̀ báyìí kí ló máa wá ṣe then báwo ló ṣe mọ̀ pé Débọ́lá gan ló lóyún. ṣebí ìgbà tí mo padà ṣe calculation mi ni mo realize pé Débọ́lá ló lóyún ọdún ẹ ni mo wà ní gbogbo bíi two months ago yẹn táyà ọ̀ṣẹ́ ti gbàgbé ni. èmi ló máa rí. Ah, ah, ṣé táyà pé méjì ń bíbà. ṣé wàá òkè ṣé o máa mú gbó ah, ìwọ tó péré ní ṣá babe ọkùnrin kókò fún ẹ lóyún ó dẹ̀ ń yí ẹ̀rì báyìí bo wọn ò bí ọkùnrin kankan dá afúnilóyún kò nígbà má ti lọ sílẹ̀ má ti bá tiẹ̀ jẹ́ má ti dálé ẹ̀rù. Táyọ̀ o ò bá dẹ̀ máa sọ bẹ́ẹ̀ yẹn bọ́ ṣó mọ̀ pé ọ̀rẹ́ wa yìí gan ṣó mọ̀ pé ó ń yàǹdì a máa kúkú máa bá yín sọ wo advice ẹ̀yọ kan tí mo ní fún ẹ̀ sìn ó ní pé bóyá kó lọ yọ oyún inú ẹ̀ dànù cause mi ò mọ ọmọ tó fẹ́ máa bí ń sìn. wọ́n ṣẹ̀ṣẹ̀ sọ̀rọ̀ ni náà ṣe bí mo mọ̀ tẹ́lẹ̀ pé Débọ́lá kan ló lóyún bọ́ mi kàn fẹ́ fi style ọmọ azọmọ ọmọ street à fẹ́ fi style gbowó lọ́wọ́ ẹ̀ kémi fi yọyún eléyìí kí n continue life mi. Débọ́lá kan ló lóyún mm. ó yá wèrè gan-an wàláì bàbá wèrè ní bèbí oh anyways bí ọ̀rọ̀ ṣe dé báyìí o I think I'm going to help your ministry my help ministry but for now not bẹ́ẹ̀ anybody sọ jẹ́ go close for now alátúnṣe ni màmá tó ṣàárẹ̀. Hmm, màmá o ẹ ibi tó ń rí ẹ̀yin sí nìyẹn ẹ pẹ̀lẹ́ kúṣẹ́. ẹ ṣe hmm. tó bá jọ̀wọ́ náà ló wà ní post òun náà wà nǹkan tí mo ṣe fún náà ni màá ṣe fún ẹ sóòpù sọ̀rọ̀ ọ̀nbẹ. Hmm, ẹgbẹ́ dúró ọlọ́run ní jẹ́. so èmi nìkan burúkú ṣẹlẹ̀ sí àbí ah, ah. ṣẹ́bí náà mi lè fi lùkọ̀. mo má délé inú jàre. Ah, ẹ̀yin <laughs> wọ́n ti lè sọ ọ̀bùnà. àgọ́ fún kọ́mọ̀ tí náà àjọṣe mẹ́ta tó fẹ́ lásìkò. kò kọ́ lè mi lù. ẹgbẹ́ pẹ̀sì wà lọ́wọ́ sí i. ẹ kà sọ. ṣé dáadáa ni olè ń kọ́. ọ̀rẹ́ mi sọ wà dáadáa mo wà bóò ni ṣé gbogbo rẹ̀ ń ṣe bó ṣe yẹ ó ṣe ọtí ìgbèrí rẹ̀ jẹ́ ọ̀kárí ọ̀rẹ́ mi. ọ̀rẹ́ mi ṣé ò bínú pé mo kó àwọn èèyàn wá bẹ́ẹ̀ lọ́fíìsì. síòsì má bínú sórí ilé ni mo wà ṣàdédé ni mo rá àwọn méjèèjì náà wá bá mi lé wọ́n wá ṣàlàyé àwọn ọ̀rọ̀ kan fún mi ṣùgbọ́n ẹni oníkàn láti gbọ́ pé mo ta ó yá n tẹ wá ṣàlàyé fún mi lè ṣàlàyé fún wọn. ẹ káàsán ma orúkọ tèmi ni Táyọ̀ ọ̀rẹ́ mi ni Ṣadé èmi àtàwọn Débọ́lá jọ wà ní sukùl kan náà yes ma Ṣadé lórúkọ mi mà sukùl kan náà ni èmi àti Débọ́lá jọ ń lọ èmi àti ẹ̀dá ẹ̀yìn ọ̀ràn wa lọ́rẹ̀ẹ́ tí àwọn ọ̀rẹ́ wa dẹ̀ mọ̀ sí nǹkan tó wá ṣẹlẹ̀ ni pé mo ṣe mistake lóyún fún Débọ́lá ni mà ó dẹ̀ ní pé òun ò ní gboyún torí pé òun ò tí ì rẹ́dì mo dẹ̀ sọ fún pé kó fún mi lówó pé kémi náà lọ ṣẹ́yìn because èmi gan ò tí ì rẹ́dì ó dẹ̀ ní òun ò ní fún mi lówó torí pé òun kọ́ lòun fún mi lóyún òun dẹ̀ ló fún mi lóyún mà. ó ṣe sọ fẹ́mi náà nìyẹn mo ṣe ní kí n máa mú ọ̀rọ̀ níbí o. ṣé pé ọdẹ ọdójú pé débọ̀lá ọmọ mi ló fún ọ lóyún. òun fẹnu rẹ sọ̀rọ̀ ìsáàfíọ́ àbí wọ́n ní fún lóyún àbí bọ́ọ̀lù àwọn ọmọ ṣe gan nílé náà gbàtọ́ wá bá mi lé eléyìí náà ló gba wájú gbẹ̀yìn ọ̀rọ̀ ẹ̀ sí mi òun ó ṣẹ́bẹ̀rẹ̀ pé ta ló lóyún náà ẹ̀ méjèèjì. òun ló fún lóyún torí àjọ máa ń lọ síbẹ̀ yìí bẹ́ẹ̀ ni màá ló fún mi lóyún lóòótọ́ èmi àti ẹ̀ ò tí ṣùgbọ́n kó jẹ́ kí n ṣe oyún yìí kí lè continue life mi. ṣé ẹ báyìí ṣé ẹ rí dáhùn ìfẹ́ ẹ mọ̀ sí mọ̀nàmọ̀nà kiri mélòó lọ́jọ́ orí yín tẹ̀ tí ń ṣèrànà tẹ̀ sí gbogbo ẹ̀ tẹ̀ yanjú ìwé yín kọ́ kẹ́ yanjú ìwé kẹ́ ṣe dáadáa káwọn òbí yín kínú wa gbọ́ dùn ó dà kò kúrò ọ̀rẹ́ ẹ̀ ní kí làá sí sí ti bẹ́lẹ̀ báyìí. ẹ ọ̀rẹ́ mi ọmọ kan tó ṣẹlẹ̀ jẹ́ ká pé Débọ́lá kóun náà ṣàlàyé ti ẹnu ṣó ti yẹ ká gbọ́ nǹkan tó wà lẹ́nu ti náà yàtọ̀ fún yẹn mo fẹ́ rí ẹ ọ̀rọ̀ wà. ọ̀rẹ́ mi Ah, báwo wá ní báyìí. Ah, ọ̀rẹ́ mi ó ṣe gan-an ọpẹ́lọpẹ́ lára mi mi ì mọ nǹkan tí ì bá ṣe sọ̀rọ̀ ayé mi. nǹkan kékeré mélòó mélòó rẹ̀ tí mo ti ṣe sẹ́yìn tí mi ò ti rántí nǹkan kékeré lè now a ti ṣí business center torí wà yẹn a máa gba owó lọ́wọ́ ọgbẹ́kù ni. Táyọ̀ ṣé ilẹ̀ ṣọ́ọ̀pù nǹkan tẹ́yìn méjèèjì ń ṣe yóò ní lẹ́yìn báyìí. ẹ̀yin wo ló fẹ́ ni jí kí wọ́n fún lówó pé kó lọ fi ṣẹ́yún lọ ẹ wò ẹ̀yin lẹ mọ̀ ó máa yàn o èmi mọ̀ wọ́n dáadáa ni tálẹ̀ ọmọ yádébọ́lá ìyá alájẹ wọn ní gbogbo ara mi ó ní burúkú owó nísìnyí báyìí a máa máa gbá wọn ní táwọn máa rówó gbà lọ́wọ́ wọn wọn ò dẹ̀ nífẹ̀ẹ́ kó wọn bàjẹ́ nǹkan tá fẹ́ ló máa ṣe fún wa. a ọ̀rẹ́ mi tí ò ní bàjẹ́. àmì o ìpẹ́ náà mò ń kú lọ ìbọjọ́ náà rè bá lọ táwọn kan sọ̀rọ̀ kákan máa sọ̀rọ̀ bẹ́ẹ̀ ní bọ́jú sí nǹkan tí ó sí ọ ní ọkàn yeah well you know what give me some minutes i'm gonna call you back. Yeah. all right so sọ I dáadáa. ẹ kọ́ ẹ. tí o sí nǹkan kan. ọ kí yàgò mi. mami kí ló sọ ṣe tó bá mi dáná bí kan rí ṣé mo ti fẹ́ yàwó ni. àná dákun mọ́. mi ẹ̀ wọ ẹ go straight to the point jàre sàn kọ́dá fẹ́ sọ mo ń ṣe nǹkan lọ́wọ́ nílé. wo wo wo kọ́kọ́ rẹ. bíbọ́lá kan kù. ń kí ọ. màámi kó dìde màámi kó dìde màámi ẹ wọ ẹ go straight kọ́dá fẹ́ sọ mi kẹsọ̀ jàre mo ní nǹkan tí mo ṣe lọ́wọ́ rà torí pa àyìnbá mo ṣe mo ṣe fún ọyìn lé mo yín pé kí wàá dúró sí kí wàá kí ah. torí mo ní ó ká lọ́dọ̀ mi ó ní rárá òun bọ̀ lọ́dẹ ọkọ òun. kí lẹ sọ. àní yóò mọ gbé yìí yóò lọ rí kẹrù rẹ wá yìí. wọn ò bí alájà ẹ̀dá wọn ò tí ì bíkú ni mo sọ igbọ́ ìwọ wàá sílẹ̀ ta ni nígbà tó ṣiyèrè nígbà tó máa ṣí ẹ mami ẹ wò kò pọ́síbù ẹ kúrò ẹ fún ẹ má bàa mi ṣeré irú yẹn mọ̀ mọ́ kí mo àwọn tẹ̀m àti láyé. mo wò ó tiẹ̀ ni ọ̀ọ́ lọ gbọ́dọ̀ mi. a ṣe kí mami kò lè pọ́síbù mi ó ṣe máa délé yín màámi tó bá gbélé yín wípé ó gbọ́dọ̀ mi náà nìyẹn ibo la ti máa kọ́ ẹran mérò ọmọ ọ̀rọ̀ kíràn lélẹ̀ náà màámi kò pọ́sibù ni kò lè gbọ́dọ̀ yìí kò lè lè gbé bí kò lè gbé níbi ẹ̀. wọ́n gbọ́dọ̀ mi bá ọba ní òní gbé yìí. màámi kò lè gbé bí kò lè gbé ọ̀dọ̀ yìí kò lè gbé níbi ẹ̀. ó dẹ̀ ní sòrò kí n tiẹ̀ bímọ náà kó tó máa dì náà ẹ̀ka àbádé máa ṣe tẹ́ẹ̀ sá máa rí pé ìwọ ni mo mú. mo rò pé ó lè ṣì ní mo rò pé ó jáwèrè èmi sọ̀rọ̀ wọ́n sọ̀rọ̀ tí wàá sọ̀rọ̀ màámi tó wà lórí ìjókòó má ti lu ẹ ṣe léṣe kẹ́mi máa ní sùúrù fún ọ kí wọ́n ti máa bímọ kí tó máa test olórí kí ló kọ́ mi kọ́ lọ máa lè tó gbé sínú. má mi ò jẹ rí torí tí ìbá inú bínú mi ṣe rùn mo lè gbọ́ lè rí ṣe léṣe láàmì. tẹ́lẹ̀ bẹ́ẹ̀ kí n pàrẹ́ tẹ̀lé mi sì kì í tó rí mo máa ṣe kí ni ilé ṣe láàmì. ẹ mi ìwọ ìwọ màá ṣù rẹ̀. àti kékeré ní ká ti pẹ̀ka àròkọ tó bá dìgì ńlá àpá òníkà àmàlẹ àdàlẹrọ ọkọ àmàlẹ. ẹ̀yin ẹbí mi ẹ lè lè bá mi sọ̀rọ̀ tí àtìmọ́tò kò sí nǹkan tẹ̀lé bàtì lọ́wọ́ mi. ṣùgbọ́n màá mi èmi ni mo ní ikùn mo yó mo ò yó ọ̀dọ̀ mi ní wà ọ̀rọ̀ tí mo bá yín sọ lórí ọ̀rọ̀ ọmọ tó wà lẹ̀ má mi ẹ̀ gbọ́ mi èmi kọ́ ni mo lóyún ọmọ yìí èmi kọ́ ṣe fẹ́ gbọ́ ṣé rí ọmọ yìí gan ò lè dúró ti èmi àti ẹ̀ ní one on one kó sọ fún mi pé èmi mo lóyún torí mọ̀ kí mọ̀ kémi kọ́ ni mo lóyún ṣùgbọ́n tó ló ti rí pé èyí gan ní interest inú àzàgbàlọ́gbọ̀n tákọ̀làkà bá ti gbọ́ pé ọmọ àwọn fún yàn lóyún wọ́n máa ń káràmà sí kí ẹni nǹkan tó fẹ́ lò against ni èmi kọ́ ni mo lóyún ọmọ yìí máa mi èmi kọ́ ẹ gbọ́ tèmi. ọkọ mi ó máa jí bówó ó máa jí bọ́rọ̀ àkànní ó máa jí dàgbà bí ọ̀gẹ̀dẹ̀ sọ ọ̀rọ̀ tèmi ń sọ èmi náà ló mọ̀ yé e sọ́ọ̀rì bí nǹkan bá ti délẹ̀ báyìí àfi ká fi sùúrù ṣe ìwọ náà sọ ọsùnmọ lẹ́ẹ̀kan ẹ̀ẹ̀kan náà kọ́ yóò doyún àdáàní o ṣáàjẹ́ a máa gbà kọ́lọ́n bá wa sọ ọmọ yìí láyọ̀ àtàlàáfíà kó mọ̀ sí wàhálà kó mọ̀ sí fìtìnà tì kankan ìyí òun ni mo fẹ́ kó jẹ́ a máa wí o. màámi ah ọlọ́run á sọ láyọ̀ àtàlàfíà nítorí ẹni tó bá rẹ ẹrù náà ló máa ń sọ ṣùgbọ́n ọ̀kan tèmi sọ fún yín náà ni kẹ́yìn náà wá gbọ́ tèmi ẹ má jẹ́ ká gba nǹkan tó ń ṣe títí wa ẹ má yẹ ká gbà mọ́ títí wa náà àní mi kọ́ ni mo nu yín ọmọ ṣé mi mọ̀ ní sọ́mọ́ kékeré ni mí ni èmi kọ́ ni mo nu yín ọmọ ìmá mi bóyá gbọ́ tèmi náà. ìwọ tún padà sẹ́yìn mọ́ fọmọ ìwọ ìwọ lọ lóyún ìwọ kọ́ lọ lóyún fìyélẹ̀. ọ̀rẹ́ mi kí ni í sọ̀rọ̀ tí ń bẹ́ńlẹ̀ ìbáyìí torí mo ti wí wí wí wí fún Débọ́lá mo ní ṣe bí ìwọ ló lóyún ọmọ yìí ọmọ mi sì takú Débọ́lá mọ̀ takú o ó lóun mọ̀ kọ́ lóun mọ̀ lóyún mọ́ mi ẹ mọ́ ṣeré débẹ̀ pé ẹ fẹ́ lọ rẹ̀ gbọ́ oyún kankan èmi kọ́ mo lóyún mo ní ah, wọ́n mọ̀ yìí sọ pé àwọn jọ yanra àwọn lọ́rẹ̀ẹ́ nílé ìwé ni ẹ wọ́n ní òótọ́ ni ẹ̀ sọ pé wọn yan lọ́rẹ̀ẹ́ àmẹ́ mo ṣe mo ní ẹ̀kọ́ náà mọ̀ ọ́ ẹ Débọ́lá ó mọ̀ takú ni o yóò mọ̀ kọ́ ló ń lóyún o. Hmm. ọ̀rẹ́ mi hmm? èmi ò bá ní kó túbọ̀ tún tẹ̀síwájú láti tẹ ọmọ ẹ nínú o nítorí àwọn ọmọ tèmi wò yẹn hmm, ọ̀n lè parọ́ o àti pé mo ṣe wò wọ́n yẹn mi ò bá ọmọ kan tó ní békebèke àbí tó bẹ́ẹ̀ ni. bẹ́ẹ̀ ni èmi náà ò bẹ́ẹ̀ kí ni àwa ṣe sí ńgbọ̀n mọ́ sí wàá takò kọ́ tó sì lóun kọ́ lòun mọ̀ lóyún kí ni ìwà ṣe sí báyìí. ọ̀rẹ́ mi ṣé o gbàgbé ọ̀rọ̀ àfa. ìyá wa ẹ kú kó lè dá sẹ́rí inú ìsìtì ara àti àṣemọ́jú lórí owó tí ẹ fẹ́ dáwọ́lé ọlọ́run bá ní pé ọ̀nà wà ń bẹ àdúpẹ́ ọlọ́run gbẹgbẹ fún ọbẹ̀ ọ sì fi owó náà fi sí ọ̀pọ̀ rẹ̀ wọn á ní gbogbo nǹkan tẹ bá fẹ́ dáwọ́lé bí ọlọ́run bá yọ́nú sí i àlùbáríkà lè máa bá jáde láti bẹ̀rẹ̀ àmọ́ òyà wa ẹ má wàá gbàgbé láti mọ náwó sí ọ̀nà ọlọ́run hmm. kí ẹ máa ṣe ìtọ́rí àánú káàkiri ní tẹ bá ti ń ṣe lé ọ̀nà yìí máa máa yọrí sílẹ̀ ìyá wa ìyálájé ẹ má bínú níbi tí a ti ń ṣe àdúrà lọ́wọ́ ni ọ̀rọ̀ tí yín náà tó ti jáde sí mi ǹjẹ́ ẹ ti fìgbà kan sọ mi pé ẹbí ju ọmọ kan lọ rí náà. pèpè méjì lọ́wọ́ mi ẹyọ kan so náà ojú kan ìpa ojú kan èrè. Hmm. ní ìgbàkúgbà tí ọmọ yín Débọ́lá tó bá fún èèyàn lóyún ẹ má jẹ́ kí wọ́n ṣe oyún náà nítorí pé ó léwu ó lè fa ẹ̀mí kúkúrú fún ọmọ yín. sísẹ́ lóyún bẹ́ẹ̀ ni ilé iṣẹ́ ló fún wọn lóyún ẹ dákun ẹni ni mò ń ṣe ṣé pẹ̀lú ọjọ́ orí mi yìí náà ó ti tó kẹ́mi náà lọ́mọ ọmọ ilé ìwé ló sì wà owó sì ń bẹ bàbá fúnyàn lóyún kó iṣẹ́ mi mo gbà bàbá mi òun nìkan pé náà mo ní lọ́wọ́ adigun pọ̀ nù ọ̀rẹ́ mi fún lóòótọ́ adigun pọ̀ ṣùgbọ́n àkíyèsí gidi làbá pè wá sí i. ó ṣeun tó ọ̀ràn létí òdodo ọ̀rọ̀ ló sọ nítorí àìsí ọ̀rọ̀ ọ̀rọ̀ àwọn àfáà náà àfi kéèyàn mọ̀ ká kún ni ẹ kò gba ọ̀rọ̀ ọ̀hún tí bàbá ọ̀hún ti sọ fún wa. díẹ̀ hmm. bí ó ṣe ọ̀hún epo ni àbá ìrówó rà àbí owó tí ò sí ni àbí kí la fẹ́ sọ tó fẹ́ wá fi jẹ́ pé pé àwa sọ pé nígbà lóhùn kọ́ lòun yẹn káwa náà wá kọ́ ah, ọ̀rẹ́ mi ọkọ ẹni òdi méjì kì í mú bí ni o. bẹ́ẹ̀ni ọsẹ wọn náà wà ọsẹ. èmi ò lè bí ọmọ yìí láéláé gbogbo ọ̀rọ̀ tí ìyá yẹn sọ yẹn kò kí n ṣe tèmi àtọ́ báwo ni mo ṣe máa bímọ fún ẹ tí ò láìkì mi. ṣé mi ò sọ fún ẹ ṣèbí Táyọ̀ tó ń gbẹ̀ lámọ̀ràn ikú lélẹ̀ àbí kí lẹ máa wá ṣe báyìí o ìyá ní kẹ má ṣẹ́yún ó lóun ṣetán láti gba oyún àbí nǹkan tó sọ kọ́ nìyẹn ọ̀kẹ́rẹ́ ti gorí ìrókò ojú ọdẹ ti dá. bí gbogbo ẹnu ẹ sàn ihò tiẹ̀ nílàka èkó kan àfi kó máa ronú bí ẹ̀fọn ìyá ní pé kó foyún lẹ̀ so kí ni big deal ṣé kò ṣe ṣadé ló máa pè mí. Táyọ̀ hmm? ṣọwà òkè ṣá. mo wà òkè i'm hundred percent okay ṣé o mọ̀ pé tó bá fi oyún yìí lẹ̀ opportunity ló jẹ́ fún ẹni ó bọ́ sínú ilé ọlá nìyẹn dẹ̀ wọ́n ní kó lóyún òun complain ìgbà mélòó ló máa sáré lóyún tó máa sáré bímọ wọ́n dẹ̀ máa tọ́jú ẹ̀ ń bẹ̀ ò dẹ̀ bọ́ sínú láì dẹ̀ ń gbé kinní bí ẹni pé big deal kọ́ wà ń bẹ̀ foyún lẹ̀ kó bí. Táyọ̀ irú àmọ̀ràn burúkú wo ló ń gba ọmọ yìí àwo èmi máa sọ fún ẹ ó máa tì ẹ pa tó bá dẹ̀ tì ẹ tán ó máa padà lẹ́yìn ẹ tó bá kù wọ nìkan ọ̀rẹ́ mi yá tèrò ààrẹ pa ọ́ ṣe ti gbọ́n kó yé tẹ̀lé àmọ̀ràn àmọ̀ràn burúkú tí jẹ́ òye ń gbà mo èmi àtọ̀rẹ́ mi sọ ṣé wà á tiẹ̀ gan close èmi àti ẹ̀kọ́ lọ́rẹ̀ ni ó kàn mú inú ná sọ̀rọ̀ tí wọ́n pè é sí ṣọ̀bọ̀lé yọ kéèké ìbídùn èmi àtọ̀rẹ́ mi sọ̀rọ̀ òun dá sí i. ọ̀rọ̀ ṣíwó ló ń sọ nígbà yìí abẹ́rẹ́ get out jọ nǹkan tí mo ní kò ṣe ni kò get out bẹ́ẹ̀ni oṣù lọ́jọ́ kí ló fẹ́ ṣe fún mi ṣé lè wá ah, òkè. Ah, ah. màámi mo sọ fún yín pé mi ò mọ ọkọ nípa orí tọ́ mo lórí burúkú yẹn dúró fún yín ẹ ò bìlíìfù mi ẹ fẹ́ fọ́ọ̀sì mi kí n gba oyún tí ò ń ṣe tèmi kí n gbọ́ ọmọ àlè tọ́ ni air force mi kí n gborí tó ń ṣe tèmi kí n gbọ́ máa lè tọ́ ni mo sọ fún yín pé ọmọ ìyá ajá ni ajá ni kò sí nǹkan tí ò lè jẹ tẹ bá fẹ́ mọ orú ọmọ tọmọ yìí jẹ ẹ kàn ní láti wá sí skul wa kẹkọọ wá bèèrè àwọn èèyàn pé ọmọ ìbáwo ló ṣe jẹ wọn á sọ fún yín pàjá àgbòrò ni ẹ wá ní kémi fẹ́ kémi kémi kémi gboyún oyún tó sọ pé òun ní màmí kò lè pọ́síbù o. ṣé ọ̀rọ̀ tèmi ń sọ kọ́ ló yẹ kó tẹ̀lé ni bọ́ọ̀ bá gboyún ọ̀hún kí ni ń ṣe ẹ́ àbí èwo lọ́mọ àlè sọ́ọ̀fẹ́ ló fi lọ́mọ àlè ló gbé wá ni. mo fẹ́ pọ̀ mélòó mo fi fẹ́ nǹkan tí mo fẹ́ ò pọ̀ náà. ìgbà mélòó ló fẹ́ ọ̀dà à ń gbẹ̀ fẹ́ra yín sọ́ọ̀gbórí rẹ̀ ni. lóòótọ́ mo mo bá ní nǹkan kan pọ̀ ṣùgbọ́n ẹ̀kan ni náà ṣé ẹ̀kan máa wá doyún ni. ṣé ọmọ pé ẹ̀kan amóhùndoyún ni amóhùndoyún ẹ ìwọ lọ lóyún. bọ̀tẹ̀yìn náà gbọ́ tèmi náà mi ìṣàkìṣọ́ ọmọ kékeré mi ìṣọmọ kékeré náà mo mọ mo mo mo mọ nǹkan tó jẹ́ tèmi àti nǹkan tó ń ṣe tèmi ẹ kàn fẹ́ gba nǹkan tó ń ṣe tèmi ẹ fẹ́ gbà sọ́dọ̀ ni náà mi ìmọ̀ nǹkan poyún ọmọ ẹ̀ oyún tó ti gbé kiri tó ti gbé kiri tí wọn gbà lọ́wọ́ ẹ̀ tó tó wá rí ọ̀pọ̀ lẹ́wà ríbi tó tó tutù tó fẹ́ bá sí ó fẹ́ wá fi kọ́ wa lọ́rọ̀ yìí náà lè fẹ́ accept it just like that. àgbà ni ìwọ lọ lóyún ọ̀hún ah, ah. níbo láti lọ sí kóòtù ẹ̀ẹ̀kọ́ ni ẹ̀ẹ̀kọ́ ni mo ṣe ẹ̀ẹ̀kọ́ ni mo ṣe bẹ́ẹ̀yàn sáàbọ̀ ti tọ́mọ ọ̀hún ìrọ̀rùn ló bá dé owó ń bẹ owó kí ni ń bọ̀ lẹ́rù náà ọ̀fúnyàn lóyún ọwá ń bẹ̀rù áà. Ah, ah! ìyá mi ẹ jù ẹ má bínú bí mo ṣe bá yín sọ̀rọ̀ lẹ́ẹ̀kan ṣé bí ọmọ yìí ló fẹ́ sọ mí di ajá oníkanra ìwé la ní kó lọ́ọ́ kà oyún ló gbé ká mi mọ́lẹ̀ èmi kọ́ ni mo bí o àbúrò ìyá ẹ̀ ni mo jẹ́ ìyá ẹ̀ ti ṣaláìsí ẹ́ látúrú owó látúrú wàhálà tí mo ṣe lé orí ẹ̀ ẹ́ ṣé bó ṣe yẹ kó sọ fún mi náà ni ẹ́ Ṣadé ìyá bọ́ńbọ́n. ẹ wo ìyá wa àwa ò bínú ẹ kí la fẹ́ bínú fún kẹ́dẹ̀ máa wo ọ̀bẹ gé ọmọdé lọ́wọ́ ọmọdé sọ̀bẹ nù ṣé ọmọ pọ́bẹ ti ṣe nǹkan tó máa ṣe ṣá ọmọ yìí dẹ̀ rí lè rẹsẹ̀ rù o. bẹ́ẹ̀ ni mo sọ ṣe rí àwọn ẹ̀mí tó jókòó yìí òun nìyá alájẹ gbogbo aráàrọ̀ mi pátápátá bó tẹ̀ ṣe jókòó yìí tẹ bá ń gbọ́ ṣìkìṣìkì máa mì máa mì owó nìyẹn tẹ bá ń ọ̀rẹ́ mi ló ń jẹ́ bẹ́ẹ̀ ọ̀nà àbáyọ kan kẹjẹ ká kò sí ọ̀nà àbáyọ yọ oyún mi ò lè máa bọ́ òun kí n tún máa bọ́ oyún inú ẹ̀. ẹ dákun ẹ gbogbo fọlọ́run ọlọ́run ni ó ṣe é ah, bẹ́ẹ̀ tí ń wò mí owó ń bẹ lọ́wọ́ mi ibi mo fẹ́ ná sí nígbà ń bá rọmọ ọmọ mi tí ì lè náwó owó wà lọ́wọ́ mi orúkọ tèmi òun ni Mojísọ́lá Àlàkẹ́ ìyálájẹ gbogbo ìlú Arárọ̀mí pátápátá ẹ dákun ẹ mọ̀ wò làmì nǹkan làsóhùn mọ́ jágàn mo gbajúmọ̀ nílùú Arárọ̀mí mo gbajúmọ̀ ní gbogbo ibikíbi mo ti gbajúmọ̀ ọmọ Ìbàdàn ni mí Ìbàdàn májàmájà. Maja nílé oúnjẹ ọ̀lẹ̀ sẹ́ẹ̀rí bẹ́ẹ̀ bá lẹ́ẹ̀bẹ̀rẹ̀ àlàkẹ́ nìbàdàn wọ́n júwe lé ebi kan ìbàdàn kan ni torúkọ ẹni bá dáa èèyàn mọ̀ fi yan gan ni ẹ mọ̀ bínú pé mo tún tún orúkọ ara mi dá iye eléjọmọ yìí ń tọ́jú rẹ̀ ń tọ́jú oyún rẹ̀ ni àkọ́jẹ́ ewé mi ní bẹ nínú rẹ̀ yìí kí ni tiwa ṣe ẹ dákun owó tí mo kó kalẹ̀ kí ni mo ní ìná sí yóò náwó ọmọ inú rẹ̀ yóò náwó ni ẹ fọkàn yín balẹ̀ kò sí wàhálà ẹ mọ̀ ní ó lọ rèé yọyún o elédè ò ní jẹ́ àrí wàhálà o a sì ní rẹ́sù. ìyá wa a lè fipá mú ẹṣin dódò ṣùgbọ́n a lè fipá jẹ́ kó mọmi ẹni tá à ń sọ̀rọ̀ ẹ̀ látàárọ̀ ṣe ló ń fi ipá mú àbí kí ló wà nú ẹ̀ gan náà. ẹ wá àǹtí mi mi ò lè fẹ́ ọmọ wọn débọ́lá o mi ì tẹ̀lé fi oyún sílẹ̀ torí oríṣiríṣi nǹkan ló wà láàrin mi àti débọ́lá mi mi. wàhálà kẹ́nẹ̀ wàhálà kí ni wo ìyọkọ̀ ẹ lójókòó yìí owó ń bẹ̀ owó ń bẹ ìgbádùn ló wà. ìwọ tí ẹ mọ ti àárẹ ọmọ dàdébọlá ló gbogbo tó léwu kìdébọlá ọmọ sọ fún ọ ọ̀rọ̀ tẹ́mi bá sọ jáde lẹ́nu báyìí òun ni kò mọ̀ gbọ́ èmi mo ní débọ́lá èmi mo bí débọ́lá àṣẹ tí n bá sì pa fún òun ni ó tẹ̀lé. mo mọ òun ẹni lẹrú òun ló lẹrú èmi mo nìwọ èmi náà mo sì ní débọ́lá òun èyí tí n bá wí fọmọ mi ní òsè mò ń gbẹnu débọ́lá sọ̀rọ̀ báyìí wo aya mi ní ọ èmi ilé mi ló di arúgbó sí yìí sì tọ́jú rẹ ọmọ pé ilé ọlá ló wọ̀ lọ́ọ̀rẹ́ fọkàn rẹ balẹ̀ ah ẹ ń tẹ̀mí wò ní ìyá rí gbà o ẹ dákun ẹ mọ̀ sẹ́ o ẹ dákun. ọlọ́run ṣé mi ò ní ṣe ẹsẹ̀ gbé báyìí má má jẹ́ kí n kábàámọ̀ lórí ìgbésẹ̀ tí mo fẹ́ gbé yìí ìyá yìí ló like mi bó ṣe ń kẹ́ mi lójú ló ń kẹ́ mi nínú èyí ọmọdé ni ó dúró lórí pé òun ò ní gba oyún hmm. kí ni mo fẹ́ ṣe báyìí ọlọ́run kọ́ mi mọ̀ ọ́ ṣe o má má jẹ́ kí n regret journey tí mo fẹ́ bẹ̀rẹ̀ yìí o hmm. alátiṣe mi á kúkú ti ṣàrẹ̀. matthew ṣe máa dá àrọ dúró látàárọ̀ ó dẹ̀ mọ̀ pé peter ń lọ jìnnà. ọ̀rẹ́ wa ó dẹ̀ ń sọ̀rọ̀ má ti di pé ẹ̀ṣẹ̀ mọ̀ lé ni ó yẹ kí mọ̀ kí matthew máa múra bí obìnrin ni ó máa take time ẹ̀ láti kírìmù apá kírìmù ẹsẹ̀ kírìmù orí kírìmù ojú kírìmù everywhere kírìmù so wa ní church la máa dúró náà ni so bẹ́ẹ̀ kó ní. ìṣọṣọ yìí náà ṣe gbọ́n nǹkan tó fẹ́ wọ̀ náà nídìí. Ah, ah, kíkí ló ń ṣe yín náà o. ṣé mo ní fresh náà ṣe bẹ́ẹ̀ ṣàpèmí tẹ́lẹ̀ bá ń jáde at least pé pàjáwìrì ilẹ̀ pè mí ẹ má bínú. Ah, kí la fẹ́ ṣe ọ̀rẹ́ ẹ̀ máa jẹ mí lójúmọ́ ọ̀rẹ́ ò jẹ mí lójúmọ́ òun ni ọ̀rọ̀ ẹ jẹ́ newton sí ah, mọ́ọ̀sì. hello ìyá ẹ ẹ ra mà kí n guess àbọ̀ mọ́ mú yẹ kí wọn kí mi ò mú o good at guessing náà so ẹ sọ nǹkan tó bá ṣẹlẹ̀ fún mi. ṣàdédé mọ̀ ẹ̀ gbàtí adáfúnmọ́ kí wàá nìyẹn fi kàn mí kò kàn mí náà kò kàn mí. ẹ wo mọ́ mi ẹ wo ẹ̀yin lọ́mọ wùtọ́ ẹ̀yin lẹ ẹ̀yin ṣàlẹ̀ dolóyún mi i don't know i know nothing about it ma ẹ wo. ẹ̀yin lẹ kò kàn mí kò kàn mí kò kàn mí báyìí. bàbá wo. <laughs> Uh, tí bá ní kí n guess right wọ́n mi lọ pè é yẹn àwọn ọlọ́pàá ó dàbí ẹni wípé ṣadé ti bímọ nìyẹn. ó ti bímọ. <laughs> ó ti bímọ bullshit congratulation wo lẹ̀ lẹ̀ congratulate mi na. ṣé mo ra mọ́tò náà mo kọ́ra bí kílókọ̀ pẹ̀lú pé wèrè kan lóyún ṣé eh, mi mi mi láìpẹ́ o ṣé àbí àti èmi àti ìlọsí nìkan lọ tọrọ ìyàwó pé mo fẹ́ yàwó dábì mi pé ìyàwó wèrè kan tán. ọ̀rọ̀ bẹ́ni sọ ń jọ kí ló ń sọ tí mọ́mí bá ti gba ọmọ ìwọ náà ló gbọ́mọ náà. ẹ ẹ ọ̀rẹ́ mi jẹ́ sọ kíni kò fún ẹ sórí mọ́mí yẹn ìyàwó àná jẹ́ o wọ́n dẹ̀ mọ̀ kan tí wọ́n rí kí wọ́n tó gba ọmọ lọ́wọ́ ṣáde o mo tọrọ mo sọ fún ẹ sìn. no ṣẹ́yìn méjì no like are you guys joking or you are serious about this nítorí tó bá serious àìpòrí yín ò pè ní. yóò fi kọ́sọ́ àìpòrí yín pè ní. Ah, èmi àti ìyẹn ọmọ kíríkà báyìí ọmọ pàrọ̀ àbáyé máa ń rìn nínú skul náà. tádẹjọ́ mọ ọmọ yẹn pé ọmọ rẹ̀ yẹn àmọ́ pàrọ̀ ògbó ṣe lọ́dún kó ń ṣe ọmọ gidi kan. ó wá jẹ́ pé irú ọ̀dọ̀ mi irú ọ̀dọ̀ báyìí ṣe báyìí lajú tó báyìí gbajúmọ̀ tó báyìí kúrò ọ̀dọ̀ mi irú ọmọ yẹn wá end sí pé mi wá lọ abúmọ fábí mo fẹ́ sí ẹrú nù náà tẹ́yìn. jóná nígbà tí wàá tọmọ ìjọ ń ṣe ṣóò mọ pẹ̀lú ní ju nǹkan gbà rẹ. ní sùúrù à. òbí má ì tí ì lọ olójúmọ olóhun tágbára tó tí wọn fi ń jiyàn ìwọ tó lè mú mi ẹ̀tọ́ pamọ́ nìkan mẹ́ràn ẹ̀rọ abàṣẹ. mo ní kí n béèrè mà ṣé rice lè máa jẹ mà bá mà là. o ṣé àjíkẹ́ o kó àpọ́nlé mo wà ókè báyìí ayọ̀ tiẹ̀ ti kúnnú mi ah ṣe gan-an. wọn hmm. ìyá àkókò. àwa ni. ẹyẹ lẹ sáà kú ọwọ́ lómi. Ah! tó rọwọ́ lómi láàwọ̀ báyìí. Ah. ọ̀rẹ́ mi inú mi dùn àfi ìgbà tó ṣe tó pọ́nmọ́ ìsílẹ̀ yìí ó ti jọ ẹ jù. kí ló jẹ́ èmi wá kọ́ lọ́mọ òun jọ sọ́ọ̀rí àódùn mi pọ̀ ọmọ mi tọ́ ọ bá mọ̀ mi ni ìyókòkò bí ìgbà tí ìyókòkò padà wáyé ni àyà mi mọ̀ padà wáyé mọ̀ ni ó ń lọ̀rọ̀ mọ̀ ìyá mi mọ̀jọ sọ́ọ̀rí tọ́ ọ bá rí mi mi tá a jọ dúró sẹ́gbẹ̀ẹ́ ara ọ rò pé ọmọ ìyá kan náà ni sọ́ọ̀rí mo òun báyìí mo ní ah ah ìyẹn ni mo fi wá ní orúkọ ìyá mi ní sọ ọmọ ọmọ làbàkẹ́ àkùnkẹ́ òun kòkò òun kòkò tí ń sọ ọmọ òun nù ọmọ làbàkẹ́ ní sọ. ẹ báwo wá ni ṣé ẹ máa kọlà fún un. ìlà ṣé ká kọlà fún un. àbí ìgbà tó sọ pé yẹ ẹ ló ó yẹ kó lè kọlà bóyá làtọwọ lójú yẹ ló bá dẹ kọ fún wa lè òkè àbáwò ni sáwọn èèyàn ní mọ̀ bú wa wípé àwọn eléyìí bọ́n ti ṣe gbajúmọ̀ tó ṣé ayé mọ̀ ń kọlà mọ́ ni ṣé wọn ò ní sọ bẹ́ẹ̀. èébù kíni èébù kíni wò ó báyìí là ń ṣe lè wa èèwọ̀ bòmíì ni o kó o kọ́ ń tó máa kọ́ fún jọ. bẹ́ẹ̀ ni. ẹ̀ka lọ rè kó wá kọlà nù. kàpọ̀ ló là o àwọn olólà la máa pè kó dẹ̀ kọ lẹ́sẹ̀kẹsẹ̀. ọkọ ọ̀rẹ́ mi ṣé bí ayé ṣe rí ilé. Táyọ̀ àti ẹwà tó mi wọn ti ẹ̀ wá síbi kó mọ mi rárá. Kódà gan wọn ò pè mí lórí fóònù. Ẹ bá ṣe jọ wà tó. Tí ò bá ṣe wọ̀ tí mo rí ń jọ ní mi, tani ìbá fojú jọ. Ọ̀rẹ́ mi, má bínú sí yẹn. Àwọn Yorùbá gan máa sọ pé kò ní burú títí kó má pé èèyàn kan mọ́yàn. Èmi náà mo wà fún ẹni all the time bí wọ́n fẹ́ ṣe nǹkan wàá rí mi. So o ní láti bọ́dà rẹ̀ nípa ìyẹn. Ọ̀rẹ́, ìdàkọ́ ló wà lójú ọmọ ẹ̀yìn kí ló tí ì rí. ṣebí ìyá ọkọ mi ló ń dára bí mo ṣe bímọ tán báyìí ló bá ní ọmọ mi jọ ìyá àwọn tó ti kú tipẹ́ ló bá ní ẹyin kínní kan pé ẹgbẹ́ tọ́lọ́kọlà fún nìyẹn. kódà orúkọ ìyá wọn lọ́sàn ọmọ yìí kò sí ìgbà tí n bá jí láàárọ̀ kùtùkùtù báyìí tí n bá rí ìlà ojú ọmọ yìí tí mi ò kí ń ké. ní sẹ́ńtúrì tá a wà yìí kó tún máa kọlà fẹ́yàn ẹ́ ayé ti lajú ju gbogbo nǹkan báyìí lọ nàá but ọ̀rẹ́ mo ń rọ́jú gan ni o. wo mo ń rọ́jú bọ́ tí mi ò lè kóòpù mọ́ ah. gbogbo ẹ̀tẹ̀ ti sú mi mi ò mọ nǹkan tí mo ṣe ṣe ní bíbá very very soon alátiṣe mi á máa ti ṣàrẹ̀. Ah, ó gbọ́dọ̀ ah, máa ti ṣàrẹ̀ very very soon. ẹ wo àǹtí ẹ bá mi kọjá wọlé kẹlọ pé Ṣadé jáde wá fún mi láti ìjẹrin Ṣadé láti gbé ọmọ sílẹ̀ fún wa ó wá síbí ẹsẹ̀ ẹ̀ kọ́kọ́ lọ pè wá ná nǹkan tí ìyá ọkọ ẹ̀ bá ń ṣe fún láti ìjẹrin kò bọ́ síta mi kò wá sọ. tí n sọ pé gbogbo nǹkan tẹ̀ látàárọ̀ yé mi irọ́ ni o kò yé mi pàápàá ṣadé ó gbé ọmọ kó kó sílẹ̀ ó sá lọ láti jẹrin ẹ̀rọ ẹ wo kò sí lọ́dọ̀ mi o kò sí bí o ọjọ́ ìkómọ ṣadé ọjọ́ yẹn ni mo rí kẹ́yìn o kò sí lọ́dọ̀ mi o lẹ́yìn tẹ̀ ń kẹ lójú tẹ̀ ń kẹ nímú tẹ́ ẹ̀ jẹ́ kó má la nǹkankan. tẹ́ ẹ̀ fowó jẹ́ ń yà tẹ́ ẹ̀ ń tọ́jú ẹ̀ tẹ́ ẹ̀ ń ṣe kẹ́ ẹ̀ Ṣadé. èmi ò mọ tí Ṣadé ti fẹ́ kì í ṣe fún un five million mo mọ̀ fi sákàǹtì ṣàdé kó tó di kó bímọ pé ó lè fẹ́ ra nǹkan o kó mọ̀ sí pé kò sówó lọ́wọ́ òun o ìfìyàjẹ ṣàdé five million mo sì fi sákàǹtì ṣàdé ẹ tó wáyé kí ṣàdé ó ṣe tó ṣe ìfún mi ó sì jọ ọmọ sì sílẹ̀ ọmọ òun wá ń ké kéké ẹ ẹ mọ̀ pé ọmú kóbi fọmọ lọ́mú ó mọ̀ ṣe kókó ẹ sẹ́mi ní fọmọ lọ́mú ni àbí bóò ni tí ṣàdé sì ń fìyà jọmọ kókó. àǹtí ọmọ yẹn ti kéré jù o. Ah, ọmọ tí Ṣadé gbé sílẹ̀ yẹn ó ti kéré jù. ìyá wa ẹ wò ẹ lọ fọkàn balẹ̀ ìyá aládé ẹ jù ẹ lọ fọkàn yín balẹ̀ ṣẹ́dẹ̀ mi náà iṣẹ́ kí ni mò ń ṣe máa bọ́ sọ́nà sì máa wá lọ gbogbo ọ̀dọ̀ ọ̀rẹ́ tí mo wọ̀n tí ń bá wá rí máa wá bí ní nǹkan tó rí gangan tó fi wá ru ọwọ́ tó fi lè gbé ọmọ kókó sílẹ̀ tó kúrò. ṣé lọ́rọ̀ kan tẹ̀ ń wí ni wípé kò sí Ṣadé ní ìlú. Ah, ah, ìyálàjẹ́ mi lè parọ́ fún yín. ó yẹ ẹjọ́ tẹ́ ẹ bá ti rí ó sàmúlọ́wọ́ mọ́ ọ̀bọ̀ nílé báyìí ni kó wá sọ tí mo bá ṣe tó ní ìwòsàn àjẹ kọmọbìnrin kọmọgọmọ yìí kọmọdé ọmọ yìí lóró ẹ ọmọ yìí ẹkún ọmọ yìí tà ọmọ yìí sunkún ni kó dákun wọn mọ ń mọ ni ẹ dákun ẹni mò ń bẹ ni ẹ dákun o. nílé bá dùn ó ká fúnra ọmọ alẹ́ ni ó ti. ṣé pé níjẹta. níjẹta òun ni mo ti sanwó mo sanwó fún kan láwọn ọmọ yín èwo ni wọ́n ní ẹ san owó ọjà fún. òun náà ó. ó kọlà. bẹ́ẹ̀ ni mà. làbákẹ́ ló gbowó ọjà lọ́wọ́ yín. wọ́n nípa ọmọ yín ni òun ni mo sanwó fún mà ó dẹ̀ dá ìní fún mi. ẹ sì rí pé ó kọlà bíi tèmi. òun ni mọ́mí ó kọlà ó fún mi ní invoice gan ó fún ó five. ẹ ẹ ẹ ṣe sùn. ìyálàjẹ mo ní invoice mi báyìí àbákẹ́ ni mo kówó fún ṣe ṣe kókò sí wàhálà làbá kẹ́kọ̀ọ́ rìsíìtì fún yín. yẹ̀rín voice ó wà ń bí i. èló lówó tẹ́ ẹ san. five hundred thousand half a million ìyálájé. five hundred thousand lówó tẹ́ ẹ san fún làbákẹ́. ìgbà ọdẹ kà sọ. ọ̀sẹ̀ tó ń bọ̀ òun la fẹ́ lo aṣọ òun náà dẹ̀ ni mo wá kó lé mi làbákẹ́ ìṣirò owó yìí sí ìrà láti ìrà láti ó dà kò sí wàhálà ẹ mọ́ sísè yọ̀ ni ẹ mọ́ dára yín láàmú ló bá di nírọ̀lẹ́ ọ̀la ẹ mú ọkọ̀ kẹ́ wá kó aṣọ yín èyí ti ṣe ètò aṣọ òun sílẹ̀ ẹ bèèrè gangan nínú sọ́ọ̀bù ṣẹ́ gbọ́. ìyá alájí ìrọ̀lẹ́ ọ̀la ẹ mo fọ́bọ̀ mẹ́ kó má ju ọ̀la lọ. ẹ mọ ẹ mọ dára yín láàmú àní ẹ fọkàn yín balẹ̀ ẹ bá sọ bí mi bẹ́ẹ̀ ti kówó fọmọ mi ẹ̀yin mi náà lẹ sì kówó fún nù ń kà fún yín ẹ mọ dára yín láàmú. làbákẹ́ níbo ló kówó ọjà tó ọ̀tà sí i àwọn kan dé wọ́n ní àwọn rajà five hundred thousand làwọn rà lọ́wọ́ rẹ̀ àwọn fẹ́ kú ọjà ṣé nígbà àwọn òrówó ìwàjọ kú ọjà orí mi èyí mo ṣe wá sáré bọ́ ọ́nlé o ibo ló kọ́ wọ̀jọ́ lọ́jà sí ẹ́ àbí ìsáì owó lákàntì mi bọ́ ọ bá sanwó sákàntì mi ìrà láti ìrìn nǹkan kan. sáà gbọ́dọ̀ tí mò ń bí ọ ni. ẹ ò grandma ẹ má bínú pé mi ò rántí sọ fún yín mo ti lóhùn yẹn fún kankan in fact òun yẹn gan tó mi mo ṣe ní kí n wá bá yín pé màá ní ìdòwò díẹ̀ sí i. ọ̀pọ̀ five hundred ṣe nǹkan èmi ló fowó ṣe ọ̀pọ̀ five hundred ṣe nǹkan lọ́jọ́ orí rẹ̀ yìí ọ̀tajà nínú ṣọ́ọ̀bù ọlọ́ọ̀kọ́ owó fi ṣe nǹkan èmi ló fowó mi ṣe kò bá jẹ́ bẹ́ẹ̀ mi ti ń sowó mi ìwọ ìdáyé gbowó ọ̀hún lè bá kankan ọ̀yìn rọ̀jò lọ́rùn gbà mo ti ń ṣiṣẹ́ owó mi ni bàbá tó jẹ́ bàbá rẹ̀ gan kò kówó mi kò kú ọwọ́ ọmọbẹ̀ ọlọ́kọ ọtajà five hundred thousand èmi ló fọwọ́ òsè máa bá ah grandma ẹ ti máa ń pariwo jù náà èlò ah, gan lówó náà ẹ̀dẹ̀ máa ń pariwo èlò owó náà tí mo ẹ̀rẹ̀ fún sílẹ̀ grandma ẹ ti máa ń pariwo jù kí ló dé èlò lówó náà ẹ̀dẹ̀ máa pariwo tẹ́lẹ̀ máa pariwo máa ranjú mọ́yàn nìyẹn. ẹnìkan mọ̀ ń bọ́ mi kan tí mò ń bá mi sàṣì yóò bá sí ìwọ bá mi sọ̀rọ̀ ọní èlò lówó ọ̀hún náà èlò ní five hundred thousand làbákẹ́ lọ́jọ́ orí rẹ̀ ọtí sọ́wọ́ fọkùnrin èmi ló fowó mi ṣe. ó dá mi ò ní dé ṣọ́ọ̀bù yín mọ́ ẹ di ṣọ́ọ̀bù yín mú gbà náà mi ò ní débẹ̀ mọ́. wọ́n dé ṣọ́ọ̀bù wọ́n dé ṣọ́ọ̀bù kan bára rẹ̀ dà sọ́ọ̀bù ó rà nù tára rẹ̀ mò ń nà fún ọ ọjọ́ inú owó ọmọ tó kù tó ṣe. ọ̀sọ́ pọ̀ ń bọ̀ sí òsì ọmọ alẹ́ yóò ti dàgbà òní kí mi ni. Ah, babatẹ ah. babatẹ. mami nígbà tẹ̀mí dé bíbá yìí tí ò kí mi mo lè tún gbárùú ẹ̀yìn àti ẹ̀ wọ́n á ní kí ló ṣẹlẹ̀ ẹni kò sí nǹkan kan tí ní kí máa ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ pẹ̀lú ẹ̀. ìwọ àtàwọn ọmọ sì gbóná wà sùn ìtòrí ẹ̀ náà mo ṣe wálé pé ebi ló ṣèwọ pẹ̀lú wọn tọ́ọ̀ lè jókòó ara rẹ jẹ́. ó wá bínú débi pé workout kó wájú èmi àti yín láàmì mo sọ fún yín pé ọmọ àlè lọmọ yìí wá ọmọ àlè lọmọ yìí ń kùnà tí ó bá kí ń ṣe ọmọ àlè á rí èmi tẹ́ ń pè ní bàbá ẹ̀ kò ní kí mi ó tún wọ́kà fún òun wájú ẹ̀yìn tẹ́jẹ́ ìyá tèmi. màámi mo fẹ́ràn ilé tí pé ilé tó bá ń tòrò ọmọ àlè bẹ̀ ní ti dàgbà wà ọmọ àlè ní. ṣé ó dàpọ̀ wọ́n bá wí kí ló jẹ sí ẹ̀gbọ́n mi fún ilé làbákà wò. má nà lọ́wọ́ mi. ọ lè lọ ọmọ rà mí wọ ọ lè lọ ọmọ mi o. ọ̀rẹ́ mi làbákà wò ti fẹ́ bá yé mi jẹ ah, gbogbo ọjà mi pátá ló ti tọ́nu sọ́ọ̀bù níṣẹ́ ni làbákẹ́ ń fi ojoojúmọ́ tí fi ń dá mi ní gbèsè ẹ́ bó o bá ṣàkíyèsí bọ́ ọ wọnú ṣọ́ọ̀bù mi báyìí kò sọ́jà ń bẹ̀ mọ́ ọpẹ́lọpẹ́ bọ́lájí òun ló kówó fún mi tó ní mọ́ mi ẹ lọ rèé fi rajà sínú ṣọ́ọ̀bù náà bí ìgbà wa lọ́mọ tí ó kówó fún mi kí ni ti ṣe ẹ́ àbí irú ọmọ wo mo wá bí. ọ̀rẹ́ mi ìwọ ló fà á o ìwọ ló fà á ṣé o mọ̀ pé mo máa ń sọ fún ẹ nígbà tó ń kówó kówó kówó fọmọ yìí mo lówó tó ń kó fọmọ yìí ó ti pọ̀ jù owó yìí ti pọ̀ jù kódà wọ́n ròyìn ẹ̀ ní school wọ́n ní ṣe ló máa ń náwó bí ọmọ pírẹ́sídẹ́ǹtì wọ́n tó bá ń náwó báyìí téèyàn bá rí èèyàn lànà ẹ́ ìwọ ni. sí ẹ̀sẹ̀ ni pé mo lówó lọ́wọ́ ìwé fowó wọn mọ̀ mi ni síbẹ̀ mi tó ń wò yìí kì í ṣe pé mo dàgbà mo tó lówó àti kékeré làwọn òbí mi ti fowó mọ̀ mi mo sì ṣiṣẹ́ fún owó ọ̀hún ni mo fi dépò tí mo dé yìí ṣé kí n wá mọ́ lè fi owó wọn ọmọ tí ọmọ ọmọ mi ta ní ìwà kówó ọ̀hún lé lọ́wọ́ ṣe báwọn náà ni wọ́n jogún ẹ̀ púpọ̀ lọ́jọ́ bá dé. lóòótọ́ ni ṣó mọ̀ pé àwa ọmọ àtijọ́ ni wá ò lè fi wá wé àwọn ọmọ ìsìn àwọn ọmọ ìsìn yìí o ṣe kinní tó yẹn ẹ́ ìwọ náà wò wá dúró owó tó máa fi ràn mọ́ ṣe owó tó pọ̀ tó pọ̀ tó pọ̀ tó lè bá lọ pàdé ẹ̀ lọ́nà ńkọ́ kọ́nà má jẹ́ aṣọ orí ibú. èmi ah, ah, ah. ò mọ tí ì sèṣì báyìí bí ìgbà wa lọmọ tí ó kòwó fún mi kọ wọn mọ wá kí mi pé olówó àtijọ́. ọlọ́run ní jẹ́ ọlọ́run ní ṣe wọ́n lówó àtijọ́. ṣébi mo ṣe fún làbàkẹ́ yìí ṣébi fún. kì í ṣẹ̀ṣẹ̀ àmọ́ ọlọ́run kan àmọ́ ṣe báwo ni ọ̀rọ̀ àjọ báyìí ṣé nọ́mbà two ló fẹ́ kó ni àbí three. mo ti sọ fún ẹ wípé nọ́mbà two ni n lè rówó ọ̀hún ṣàjọ kì í so gbogbo ẹ̀pọ̀ mọ́ra wọn tí fi lọ ọjà lọ ní wàásù mo sọ. kò burú ó bá jẹ́wọ́ náà ló kó kó sí olúyọlé ọmọ àjòrò sùn nílé ìbàdàn májàmájà dé kára wájú nílé wa. ee sọ́ọ̀rì tó lè ké o. owó ń bẹ àti ìmọ̀yàn owó ń bẹ o òun náà mo fẹ́ sí. ṣé bí gbà mú wọlé lẹ́kọ̀ọ́ mo béèrè lọ́wọ́ rẹ pé ṣé làbákẹ́ ń bẹ́nu ilé ọ̀lọ́ ń bẹ́nu ilé. à mọ mi ìwú kò tí mo wà mí náà ṣe rí kọ́lọ́mù jẹ́ kí sọkùnà gbáyé rí a ni. sọkùnà náà ni ó sì gbáyé ọ̀tá rẹ lọ. kí bá ti mi sọ̀rọ̀ pé mo fẹ́ jẹun ni bó ṣe máa ń rí láyà mi rè nígbà tí jẹun ṣùpọ̀nà máa ń gbá yóò ta mi lọ ni. ọ ì jẹun àmọ́ ti wá jẹun ní ìsìn àbí. a bó ti jẹun. ẹ ń bo làbákẹ́ lọ. ẹ nígbìyàn dàbí kàn jáde lẹ́ẹ̀kan ni ó dàbí kàn jáde pẹ̀lú àwọn ọ̀rẹ́ rẹ̀. òun àtàwọn ọ̀rẹ́ rẹ̀. ó dàbí kàn jọ jáde ni. àwọn ọ̀rẹ́ rẹ̀ wọ́n jọ jáde ọ̀rẹ́ rẹ̀ méjì. méjì náà nìyẹn rè. ìkan ga ìkan sì kúrú. irọ́ o èyí sì ìkan ga ìkan kúrú o ìkan fúnra rẹ̀ fúnra rẹ̀ okuru èkejì àga. kóra rẹ dà sọ́ǹsà ìkankan náà lájọ ń wí kọ́ba bọ́ọ̀lù sójà ẹ. bí àárọ̀ ò bá ṣe bí ìgboro ọmọ kéékèèké ọmọ rò pé gbé àwọn ni mo jára ẹ kó sharpen up kó ṣàyí ẹ̀ náà kó lose up. ah ẹ wo hmm. big sis mi ò wọn dá sí nǹkan tẹ̀ ń sọ látàárọ̀ kó yé mi. Ah, ah ah ọ̀rẹ́ o get o get nǹkan tí big six try láti mm, sọ as in kò jára ẹ kò sharp ah. o get ó mọ̀ pé kọlà sẹ́kẹ̀ kó tún má lọ kọlà sóun ó ti yé ẹ ah. kò jára ẹ. ó ti yé mi big six anything tẹ bá fẹ́ in fact i'm ready bix eh. anything anything bá sọ pé kì í ṣe ready láti ṣe anything eh, eh, i'm ready for you. àgbà hmm. ah, síbẹ̀ ọmọ mi ọmọ tí mo ṣe ó jẹ́ bẹ̀ ó yẹ ṣe make me happy sí ah, mi ní láti jàre má ṣe bí àṣẹ ah, náà tó ti àgbè láti jàre ó máa fa sìgá because ẹ̀mí tó bá fa sìgá náà ló máa fa gbó mm. afterwards a máa bẹ̀rẹ̀ pẹ̀lú ọtí ó sì sọ pé òkè mu yẹn ó ṣàwádà rẹ̀ ó tún máa ń ta. mo fọ mẹ́ràn ẹ̀yà gbẹ́nu wa lẹ́nu sí mẹ́tọ́ kó o bá náà bọ̀ sá fún yà fà. ẹ̀wẹ̀ èṣì. náà ó tiẹ̀ já rárá má wọlé tó ṣe lè àbí láti jẹ́ mi. Ah! Ah! Ah! ayé mi ò làwọn kẹ́ ọ̀ mú sìgá àbí sìgá kan mo rí lọ́wọ́ rẹ̀ mo bọ́ lẹ́nu rẹ̀ tó ń fa sìgá gbogbo ọba àjọmọ̀ gbà mí làbájámọ̀ fẹ́ bá yọ̀ mí jẹ́ èmi ló dí èmi lẹ̀sẹ̀ tí mo sẹ̀ ọ́ gan-an tó ń fi fẹ́ yọ ọmọkọ́mọ sí gbòòrò ẹ́ àbọ̀ tí mo gbọ́ ẹ jẹ́ pé mo kì mí bẹ́ẹ̀ bá fẹ́ sórí ibú táwọn ìyá yín ò fẹ́ sórí ibú pọ̀ mọ́ ẹ dákun ẹ mọ́ kì mí ṣé wọn ò sọ fún yín pé kẹ́ ẹ mọ́ bọ̀ mọ́ mi rìn mọ́ ẹ ẹ sábẹ́ kórí ibú yẹn fẹ́ kó ọmọ mi ni irọ́ lẹ ti pa ẹ borí ibú yín lọ lé yín ni ẹ kí ló dé làbá gbogbo ìbàdàn ẹ dákun ẹ mọ̀ là ń kalẹ̀ lọ́wọ́ làbákẹ́ làbákẹ́ mọ̀ bá yọ̀ mí jẹ́ níwọ̀n tí mo gbé gẹ́gẹ́gẹ́ mo gbé sínú ọlá àwọn aláyọ̀ wa mú sìgá ọ̀hún gbó ọ̀hún gbogbo ẹ̀ àbí ó yá làbákẹ́ ilé yá mọ́ tẹ̀lé mi báyìí. ẹ ò grandma ẹ fi mí sílẹ̀ náà ṣé ọmọ ìjọba ó kéré ìnáde ọmọ abẹ́rẹ́ sí mi lójú àwọn ọ̀rẹ́ mi ẹ fi mí sílẹ̀. mélòó lọ́jọ́ orí yìí èmi mo bí ọ ìyá bàbá rẹ mo sì jẹ mo sì mọ̀gbà tó bí ọ sáyé mo lè sọjọ́ orí rẹ bẹ́ẹ̀ ló lọ́jọ́ orí rẹ tó sọ fún mi wípé kí n fi ọ́ lẹ̀ ọ́ hùwà tó wù ọ́ lè hùwà tó wù ọ́ wọn ò lè jó bayọ̀ mi jẹ́ ẹ́ ọmọ ọmọ tèmi àkọjá ewé mi irọ́ ló pa ó yá àbákẹ́ bọ́yìn mo ní o bọ́yìn bọ́yìn mo ní ìlọ́lẹ̀ o ìlọ́lẹ̀ o ní kígbe olè ní ọ ẹ ṣeun tẹ ní ọmọ bá ń lọlé kọmọ tó lórí kú bíi ti ẹ ṣeun mọ ọbọ mọ ọbọ mọ ọbọ. on the last resort èmi àti ẹ wà òkè kò sí ìwọ̀n kan tó ṣàárẹ̀ ẹ̀jẹ̀ kí ló wá ń fà á kí ló ń fa ìrọmọ bí wa títí dì sí. ọ̀ oh, dálẹ̀ èmi náà ti wò ó èmi ti wo tó bá tásìkò ó lòun máa ṣàánú wa. ìgbà ló tó fẹ́ tásìkò. tásìkò tí ìtò jẹ́ ká ní sùúrù. babe ìgbà wo ló fẹ́ tó ah, ah, i'm not getting any younger ìwọ ọdún òun ṣọmọdé ìwọ òun ló ní. lóòótọ́ ni tó ló ń sọ but that reminds me sista mi jáde o ibi tó dé lọ sí wọn ní pọ̀rọ̀ wa ló yọ ń bẹ̀ but èmi ò mọ bí mo ṣe fẹ́ sọ fún ẹ because mo mọ̀ pé o kì í nífẹ̀ẹ́ sí àwọn nǹkan bẹ́ẹ̀ yẹn wọn náà gbọ́ nǹkan tó sọ náà ibi tí mo ti máa ní problem pẹ̀lú àwọn pípù líle sista ẹ̀ lọ síbi kan ọ̀rọ̀ tèmi àti ẹ wá jáde ńbẹ̀ lẹ́yìn tí ò mú wá rí táwa ò rí rí tá a débẹ̀ rí i mean it's common sensical i mean mi ò like ẹ ok nǹkan kí ni nǹkan tó sọ pé ó ṣe wá o. o ṣe máa ní sùúrù. ah máa ní sùúrù o tábà wílé yìí ó máa takò ní tábà wítàn ó máa takò ní. mo ní sùúrù náà ni mo ṣe béèrè pé kí nǹkan tó sọ pé ó ṣe wá. báwo gangan la ṣe mọ̀ bí àìsúnmọ́ lọ́hún tó ti wá gan ló fa gbogbo nǹkan tá à ń fèsì yìí. báwo la ṣe mọ̀ ẹ òde ní kékeré yẹn sọ̀rọ̀ tí ẹnìkan ló jí ẹ. mi ò mẹ́gbà sí ẹ torí mò ń tẹ́tí mò ń gbọ́ mi ò gbẹ́gbà sí ẹ kí nǹkan tó ní mo ṣe wá. sọ fẹ́ gbọ́ tí mo fẹ́ sọ ṣá mo fẹ́ gbọ́. wọ́n nìkan nìkan tó wà lọ́dọ̀ wa wípé ká dá nǹkan nìkan padà fẹ́ni tó ní nǹkan pé nǹkan tó wà nínú ní sàkání wa tó jẹ́ nǹkan ní nǹkan pé tá a bá ti dá padà wọ́n lá lè gbọ́ pa a lè gbọ́ po ṣùgbọ́n tá a bá mọ̀ pa fẹ́ lọ́mọ láyé ká fó ní nǹkan ní nǹkan nǹkan tí wọ́n bá ń bọ̀ bẹ́ẹ̀ ni. ọ̀rọ̀ yẹn ti fẹ́ máa rùn mí nù jọ́túlẹ̀ ọlọ́run ṣé mi máa gba nǹkan ní nǹkan sọ́wọ́ mi ní rántí pé mo gba nǹkan ní nǹkan sọ́wọ́ ni àbí mi ò gba property oní property sọ́wọ́ mi ò gbẹrù ẹlẹ́rù sọ́wọ́ mi ò máṣọ aláṣọ owó olówó ló kéré jù kò sí lọ́wọ́ mi kí wàá ní nǹkan kan sọ o bó ṣe ń sọ̀rọ̀. ó tọ́ ni mi wá lè sọ bóyá wọ ìwọ bóyá wọ nǹkan wà ní sàkání ẹ̀ tó jẹ fún bóyá kò chẹ́ẹ̀ka rẹ̀. kí ló ń sọ yìí nǹkan oníkan wo ló fẹ́ wà lọ́wọ́ tèmi tí mi ní sọ fún ẹ. kò lè sí nǹkan oníkan lọ́wọ́ tèmi náà kémi náà má sọ fún ẹ náà. ìwọ ní kò ro dáadáa ro dáadáa ro dáadáa ọkùnrin ní ẹ̀ náà ìwọ ló ń jáde everyday tó ń wọlé mi ò kúrò ń bì náà ìwọ ni kò ronú kó má yẹ pé ní ọ̀rẹ́ kan tó tọ́jú nǹkan pamọ́ sí ẹ lọ́wọ́ àbó ní property oní property kan tí ìwé ẹ̀ wà lọ́wọ́ ẹ àbó ní nǹkan tó ti ṣe tó jẹ́ kí n mọ̀ because kì í ṣe gbogbo nǹkan tó ń ṣe ló ń sọ fún mi now eh now ah because ọmọ nǹkan tó wà lẹ́yìn nǹkan tá à ń sọ o wọ́n ní èèwọ̀ ìdílé àwọn tí wọ́n ní nǹkan tó wà ní sàkání wa èèwọ̀ wọn ni wípé nǹkan wọn ò gbọ́dọ̀ dúró ńta fámìlì tí nǹkan wọn bá wà ń bẹ̀ wọn ò ní rójú wọn ò ní ráyé ayé wọn ò ní lójútùú ọ̀hún tí tí wọ́n bá dá nǹkan wọn padà fún wọn wọ́n dẹ̀ ní as long as tí kinní yẹn bá ṣì wà lọ́dọ̀ wa kò sí nǹkan tó ń jọmọ bíbí láàrin wa o kò tètè ró dáadáa o. no no now you're getting me confused. ìdílé àwọn tí nǹkan wọn wà ń tà mm-hmm. wọ́n ní èèwọ̀ ní kí nǹkan wọn yẹn máa dúró síta right. bó ṣe sọ nìyẹn. Mr. Debola, yeah, doctor. the DNA test yín lélẹ̀. ṣé mo sọ mo mọ̀ pé mi kọ́ ni mo lọ mọ̀ mo mọ̀ eh. look at it just look at it doctor look at it. ẹ eh, calm down. eighteen years. ẹ eh, calm down Sherry. nǹkan tó lè kọ́ lè ah. sọ fún yín ni pé kẹ ẹ take care. easy ṣe gbọ́ please take it easy. oh god no sorry who's this. ah hello mommy ilé mi kẹ ah ó tiẹ̀ dábẹ́ kò sí wàhálà èmi náà jìnnà sílé ẹ dúró dè mí mọ̀ bọ̀. Ah, ó ní nǹkan tí mo fẹ́ bá yín sọ ah, mi ò jìnnà sílé mò ń bọ̀ sí eh, eh. you see mo mo mo dẹ̀ sọ i said it i said it look at it now eighteen years wasted mo mọ nǹkan tó ń dá wà lálẹ́ sínú ilé mi i know it. ẹ ṣáà tí kẹ yìí ti ṣe gbọ́. it's alright ẹ ṣe eh, lọ́tọ̀. ẹ bá mi ẹ bá mi kí bá délé. ẹ ṣe lọ́tọ̀ ọmọ tí ó sì ní òní kú lójú ẹ̀ ni. ọmọ alẹ́ ni ó ti dàgbà. wo ilé bàbá mi ọmọ alẹ́ ìgbẹ́ ni ó ti dàgbà. olúyọ̀lé ọmọ ẹ̀dẹ̀ lẹ́ẹ̀jẹun. ìbàdàn máa ń sàmọ sí ti o jẹ. ṣé ẹ ti pè ṣá ó ti pè ó sì lóun ti bọ̀. kò ní pẹ́ dé nìyí tó fi lóun ti bọ̀.

etí rẹ̀ wá ń ṣẹ̀jẹ̀ làbákẹ́ ń bẹ police station bí mo ti ń bẹ̀ sọ̀rọ̀ yìí wọ́n sì mọ̀ pé mi èdè police station kí ni ìwé ń bẹ̀ ìmọ̀ tí wọ́n wí ń bẹ̀ wọ́n. làbákẹ́ wà ní police station. bẹ́ẹ̀ police station wo ló wà. abánikalẹ̀ police station ló wà. abánikalẹ̀ kò sí wàhálà ọmọ ọmọ bẹ̀. ṣé ọmọ àlè yẹn sì da yìí láàmú sá. má ní ọmọ àlè ni. kò sọmọ tí ò lè yọwọ́ ń yọwọ́ nù. mami mami mami ẹ wo ẹ̀kọ́ ti fojú mímu hàn ó ti fojú mímu hàn ṣe é ti làbákẹ́ yẹn yẹn ṣe problem máa pè ọ̀rẹ́ mi lọ́ọ̀yà màá ní kó lọ sort yẹn out ṣé wàá rí bí mo ṣe ń bá yín sọ̀rọ̀ báyìí hmm. DNA test ó ti sọ wípé èmi gangan kọ́ ni bàbá làbákẹ́ bẹ́ẹ̀ ni èmi kọ́ ni bàbá làbákẹ́ am not her biological father. oh god DNA test ló sọ bẹ́ẹ̀ dókítà mi dẹ̀ ló ṣe DNA test yẹn kò lè parọ́ fún mi rárá kò lè ṣe màgòmágò kankan rárá ṣé ti rí nsìn ṣé ti rí ṣé mo pé ọmọ àlè tí mo ní sàkání mi yìí òun ni kò jẹ́ kí mi lóyún títí dìsìn wọ́n sọ fún ìyàwó mi bẹ́ẹ̀ ọmọ àlè tó wà ń sàkání mi yìí òun ló ń dá gbogbo wàhálà tó wà nílé mi yìí sílẹ̀ mo dẹ̀ sọ fún yín mo sọ fún yín ó kú bí mo ṣe fẹ́ rí bàbá ọmọ yẹn sìn. ìwé tó ní gbogbo ilé ìtọ́ fún káyọ̀ kan ọ̀rọ̀ tí mò ń bẹ́lẹ̀ yóò mọ̀ gbọ́dọ̀ rí báwọn bó bá lọ jẹ́ bẹ́ẹ̀ mọ̀ mọ̀ jẹ́ ń jẹ̀bi elédùà. àmọ́ mi gbogbo èyí tẹ̀ ń sọ yìí past tense ni ọ̀rọ̀ yìí ti rí bí wọ́n ṣe sọ èyí tí mo lè bá yín ṣàmì sí ni pé kẹ má jẹ̀bi wọ̀ níbi ọ̀rọ̀ yìí that is it. ó ga o ọ̀ràn màlẹ́ léyìí o kí la fẹ́ ṣe sọ́rọ̀ yìí báyìí. símọ́ wo ìgbà tí ìwọ̀n tí ń ṣèṣì òun ṣe ń sẹ́pẹ̀ ọ́. ọ̀rọ̀ ńlá ni. débọ́lá sì ń pariwo ń pariwo òun kọ́ lòun mọ̀ lóyún mọ̀ ń wẹ̀ mọ́ gboyún ọmọ àlè níṣẹ́ mo wọn mọ. Hmm. kò sì máa wo ọmọ yìí kéékèèké o ọmọ yìí kéékèèké kò ń kọ́ lòun lóyún. Ah. sọmọ pàjọ bẹ̀rẹ̀ rẹ̀ eh. ìwọ ló bẹ̀rẹ̀ rẹ̀ báyìí eh, a sì jọ ọmọ ibi tí gbogbo rẹ̀ ó forí sọ ni. Eh, ṣé o wá ń dá mi lẹ́bi báyìí. èyí ṣàlàyé fún ọ náà ni káwọn mọ̀ pé gbogbo àfájẹ́ àdúgbò rẹ̀ èmi rẹ ni. àbí mi bí ọ̀rọ̀ àfa lèmi náà tẹ̀lé. ẹ kí láà wá sí sí báyìí. <sighs> èmi ìbá ní bóyá ká wá àǹtí ẹ̀ yọ àbí àǹtí ẹ̀ náà ṣàní ẹbí kọta mọ̀mọ́. níbo láti wá wọn ní gbogbo wọn mo ń gbé lẹ́ni tó ṣe pé láti kékeré ni mo ti fojú òbí kùn ìhìn rí kó wá wọ ọmọ ọ̀hún mọ́ ẹ́ ẹ́ ìyá ọmọ sì nìyí ó ti gbọ́ ọmọlẹ̀ láti á ah, ó mọ̀ dájú o Sadé mọ̀ dájú o ó sì fọmọ òun lẹ̀ láti kékeré ẹ́ láti kékeré òwe yìí rẹ̀ wò kí ni ìwà sì sí báyìí. Ah! ọlọ́wọ́ akọ̀wà mọ̀ ṣe. kó yá akọ̀wà mọ̀ ṣe kíákíá ni o torí wọ́n ti ní bàbá rí bàbá ọmọ yìí ẹ̀bẹ̀ débọ́lá ọmọ mi pẹ̀lú ìyàwó rẹ̀ wọn ò lè finú soyún lórí tí wọ́n fẹ̀yìn bọ́mọkùnrin elédùn àwọn jẹ́ kí tèmi ó gbé o ìrètí yánu o bá ṣe wá bá ṣe wá bàbá ọmọ yìí bàbá làbá fẹ́ bá ṣe wá bá ṣe wá àti kí débó ló dárí jì tó rọmọ mi ń sáré lóyún tẹnu mọ́ èyí mi kọ mo lóyún tẹnu mọ́ yín tẹnu mọ́ mo sì yarí. àlèkámọ̀ láàrin ṣì ah! wọ́n ń gbé wọ́n ń dàgbà. àrí ẹ̀ràn o ó fọ́ mẹ́ràn mẹ́ràn àbàjẹ́ bílé bá dùn ọ́ o ká fún wa. ó wò pé wọ́n ti ti bẹ̀yẹn àbí owó kò ti wọlé tí wọ́n ti ti bẹ̀yẹn. wá wò pé kò fọ́ bíbá ìwọlé àbí kò lè possible ṣé ó dáwọn sẹ́ẹ̀tì bíi tiẹ̀ tọ́wọ́ last week mẹ́ta ni wọ́n aṣọ táyà sí wọn lọ́rùn last last ni. Ah tí kò wọ súùtù wá nù wọn ìwọ lè lọ. ẹ stop ẹ jàre ṣé èyí tẹrí mi mo jolè ni. ẹ ọjọ́ lè ṣé ó kọ́ sórí ni. ẹ̀gbọ́n ẹ má bínú mo nítorí ẹ mo ṣe kí yín lẹ́ẹ̀kan ọmọlúàbí lè mi mo wáyàn wá síbi báyìí ni. ta ló bèrè gangan ta ló bèrè dọ̀gba yìí. mọ́mí dẹ̀ra ni mo wá wá. mọ́mí dẹ̀ra mọ́mí dẹ̀ra mọ́mí dẹ̀ra. ẹ mọ́mí dẹ̀ra ibi báyìí ni wọ́n ń gbé. ó oh, à ah, mọ́mí dẹ̀ra ìyẹn ti kó kú ònú bíbà láti nǹkan bí ọdún kẹsàn-án sígbà yìí. Ah, ẹ jọ ibo lọ́kọ́ lọ wọ́n ti kó lọ sí ilé tuntun tọkọ wọn kọ̀. ẹ jọ ibo ni ilé tuntun tọkọ wọn kọ wà. ọ̀gbẹ́ni ìbéèrè yìí ti ń pọ̀ jù kí ló dé. kí ló dé ìbéèrè yìí ti ń pọ̀ jù. ẹ má bínú nítorí pé ibi tí mo ti wá jìnnà ni mo dẹ̀ láti rí wọn. ìjọ tó kó lọ mi ò sí nlé àti pé ta ni wọ́ gángan. ẹ Débọ́lá lorúkọ mi ọmọ ìlú arárọ̀ mi ni mí in fact ìlú arárọ̀ mi ni mo ti wá ọmọ ìyálájẹ́ arárọ̀ mi gangan ni mí. ẹ ọmọ ìyálájẹ́ kan náà nílùú alárọ̀mí báwo ò tiẹ̀ rí wọn rí à ń gbọ́ gbogbo dáadáa tó ń ṣe. mọ́mí mi nìyẹn. ẹ kí wàá ló ṣẹlẹ̀ gangan. ẹ ṣe rí um, Ṣadé tó jẹ́ àbúrò mọ́mí ìdẹ̀ra gangan ni mo fẹ́ rí. Ṣadé. òwò tó bá yẹ pé ló fẹ́ rí ni o ò lè rí Ṣadé for now but èèyàn tó máa mú ẹ rí Ṣadé mama ti tó jẹ́ tímọ́tímọ́ ẹ̀ èmi á mú ẹ débẹ̀. ẹ ẹ ìjọ mi ò máa ń jẹ́ mú mi dọ́dọ̀ mama t. kí mú ẹ dọ́dọ̀ mama t just like that like that like that. ẹ wá ẹ̀gbọ́n ẹ wá ẹ jọ tó lọ máa fún yín lówó. ẹ máa fún yín lówó sẹ. owó màmá dọ́dọ̀ màmá tì nìyẹn ìyálájẹ aláta ṣúẹ́ṣúẹ́ ẹ jẹ́ ìwọ orí fígọ̀ kan tó fẹ́ fún mi náà. àmì ò kì í ṣèyàn bẹ́ẹ̀ mi ò lè fún yín ṣá. mo ti yá ń gbà ẹ. ìyá mi iṣẹ́ ìgbàgbé kọ́lá ìdè o. Ah, ìtumọ̀ ọ̀sìn. ẹ kìnnìkan ẹwẹ ẹwẹ ẹwẹ méjì èmi ṣáà ní pé ẹ ti mọ sí kẹsàn án wo ẹkú mọ ẹkú mọ débi ìṣẹ. bàbá tí famous ìyá alájẹ alága ṣúẹ́ṣúẹ́. jọ owó mi dà tó mọ́ mi wá wo tó o bá sanwó bíbá ilé ni èmi ò ní fún ẹ lọ́tì o. kí ló ń ṣe ẹ ṣé mo pé mò ń gbé mú ẹ tẹ́lẹ̀ o kò tún láǹkúrì fún ẹ ni ìwọ tó dídì tó faṣọ one five ìyá nítorí one two ṣé mo pé kéèsì yẹn one station mo dídì tọ́jú aṣọ yẹn fún ẹ báyìí nítorí ọjọ́ mi. mo gbá ọ̀dà. òbí o lálejò ààrẹ ìjò. Táyọ̀ Balógun. ẹni mojú oògùn ló ń pa bìnírè o ọ̀dà kí lorúkọ aṣọ yín nílé aláàárọ̀. Mrs. Débọ́lá Aláyàkí a jọ sí UTI. UTI ah! famous. Eh? wàláì mo tiẹ̀ ti gbàgbé ṣá. pé kí ni o. wàláì mo gbàgbé pé mo tiẹ̀ gbaléwé kọjá rí ṣá ọmọkùnrin dẹ̀ rán mi létí uti. mo fọ́ o. débọ́lá ọmọ ìyá alájẹ arárọ̀ mi. Ah, mo mọ̀ bàbá ìgbà o wọ́n fẹ́ ṣàdé. Táyọ̀. ó ga. Táyọ̀ ìwọ you used to be a very calm sexy brilliant. ó jẹ ìjọ kílẹ̀ bá wá bí. ok ṣadé ńkọ́. famous kò fọ́nbù. kí ló dé. fọ́nbù kò ṣeré àwọn ẹ̀dá báyìí lẹ́yìn kò máa mú wa bá mi náà. àwọn tí mo ti kà kọjá ló ṣe àwọn ọ̀rọ̀ mi létí àwọn kọ́tí mi ṣe fẹ́ máa rántí rárá ló wọ́n rán mi létí ẹ̀ sí wá máa lọ famous. kí ló wà mẹ́yàn nígbà wọn fẹ́ ṣàlàyé nǹkan tó ṣe pàtàkì fún ẹ mo dẹ̀ mú wá rọ́tọ̀ ọ̀bà àlọ́ lè dìjà aṣọ pé mo lè yáṣọ ọrùn ẹ o ah, ó lè dìjà. o lè ṣe eléyìí wọn two thousand two lélẹ́yìí two thousand two lélẹ́yìí wọ́n wọ́n. it's okay ibo ni Ṣadé wà. tí o gbọ́ pé Ṣadé ti kú ni. Ah, tí wọ́n bá lọ lógún ọdún òtítọ́ á lè bá lọ́jọ́ kan alápàárọ̀ ìwọ́kọ̀ ló gbé oyún Ṣadé. Ah. ẹ ń gbà yẹn akọni ká dọ́gbọ́n sí ni ó yẹ kó mọ ìyá olówó ni ẹ kí ká kọ fi já ṣéǹdì ká gbowó lọ́wọ́ ẹ ká gbowó lọ́wọ́ ìyá ẹ nígbà tá a lè lọ rí mọ́mì ah, mọ́mì ló jẹ́ kílẹ̀kùn mú ṣadé lọ́wọ́ padà débẹ̀ lọ́wọ́ ní ẹ ah, ẹ àfikún bí o ọba bẹ̀rẹ̀ sí máa sọ pé àwọn máa tọ́jú ọmọ àwọn máa tọ́jú àwọn tó máa fún lówó ẹ̀yẹn ṣadé ṣe wá rò pé ẹ kó kúkú farabalẹ̀ kó kúkú bímọ yẹn fún ẹ nǹkan tẹ́yìn wá ṣe yẹn ó ti da gbogbo ìgbésí ayé ti tèmi rú nítorí pé mọ́mì mi gba ọmọ àlè life mi ò ṣẹ́tù ìyàwó tèmi fúnra mi fẹ́ sílé kò lóyún àárọ̀ dálẹ́ rí i. ó ń jà lọ́rùn kò káyé kí wàá tèmi ń bẹ̀ mo ṣẹ́ẹ̀bì tó ń rí i gan mi ì lóyún àárọ̀ dálẹ́ rí wọ́n bó ṣe rí mi ẹ̀yìn ó ń dùn mí bá jẹ́ ní ti ẹ̀ lè pọ́n ọmọ èmi ẹ̀ náà mọ̀ ọmọ compulsory okay fine um, but mo fẹ́ kó torí ọlọ́run ràn mí lọ́wọ́ jọ assist me. ìrànlọ́wọ́ wo ló fẹ́ kí n ṣe fún ẹ báyìí tó bá rẹ̀ ò tí ì yé mi o. káwọ́ bá olójúkú fàdà ọmọ ìjìnlẹ̀ dánmọ́ lọ́gbọ́n padà fún bàbá ẹ̀ tí n bá ṣe bẹ́ẹ̀ wọ́n sọ pé késekése ni mo ti rí kàṣàkàṣà ń pọ̀ lọ́nà ah, ìyàwó mi wọ́n ní kò ní lóyún jọ ṣàánú mi tó ní ọ̀nà. ṣé ìgbà tí wọ́n fẹ́ ṣàdéwọ̀ rẹ̀ pé general market ń ṣàdé ni ẹ ṣadé ní àwọn boyfriends rẹpẹtẹ ká má parọ́ mo mọ àwọn boyfriends ṣadé púpọ̀ mo mọ wọn kódà mo tẹ̀yìn rí lára wọn gan ni mo yìn rí lára wọn mo tẹ̀ mọ́ ibi tí mo lè wá wọn sí àmọ́ ń sìn bàbá yìí fẹ́ mọ ìdíyẹ funfun nínú ṣàfù. wàá mọ ọjọ́ ṣé bí wo lọ̀rẹ́ ẹ̀ wọ́n mẹ́ni tó lóyún yẹn fún gangan. mo wo wo báwo ni fẹ́ mọ̀ kò sí mi fẹ́ mọ̀ mi ilé ẹ̀ pé a máa lọ a máa lọ. Táyọ̀ Táyọ̀ Eh, nǹkan tí mo ní kó ṣe fún mi mi ní kó ṣe lọ́fẹ̀ẹ́ o máa ẹ lówó for a start mo lè fún ẹ five hundred thousand naira bẹ́ẹ̀ ni sọpọlọ ah, ah. ló wùdà bọ̀ sọpọlọ fún lákà nọmba ẹ̀ máa send owó sí ẹ instantly jọ. a ti rí a ti rí bàbá ọmọ a ti bàbá ọmọ ẹ̀yà zero zero zero three five five ṣáde ti kú ti pẹ́ fábí ti ẹ̀mẹ́ kó o gbọ́ rárá. ó mà ṣe o ẹ pẹ̀lẹ́ o ẹ kọ́ ọ̀rọ̀ èèyàn ṣó bímọ kó tó kú ṣá. Hmm, ọ̀rọ̀ ọmọ yẹn gan olúwa gbé wa wálé ni hmm, ṣùgbọ́n ó ṣàrántí pé nígbà tá a wà ní skul ṣáde sọ fún ẹ pé òun lóyún fún ẹ. ẹ ó sọ fún mi pé òun lóyún lóòótọ́ mo dẹ̀ sọ pé mi kọ́ mo lóyún mo ní kó bọ́ ọmọ lọ fún ẹni tó lọ́mọ. wo má jẹ́ ń tàn ẹ́ nítorí ìdí tí mo ṣe sọ fún ẹ nìyẹn gbà tá débi pé ọ̀rọ̀ tá a bá wá kó ń ṣọ̀rọ̀ ta gbangba kó dé ń ṣọ̀rọ̀ orí ìdúró amúgbà tó ti kọ̀kọ́ ṣàtìní tipátipá ká sọ níbí àní choice mm-hmm. oyún tí Ṣadé ní gbà yìí eh. níwájú ọlọ́wà tènìyàn tá a gbọ́dọ̀ jẹ́ irọ́ kó tó kú ó pè mí ni ó dé confide mi ó ṣàlàyé fún mi ni wípé wọ́n lo lóyún. Ah! ẹni mímọ́ látọdún mélòó ẹ wá ń bá mi sí pé mi mo lọ́mọ ẹjọ tó lọ ẹ má bá mi try nǹkan tí ò dáa. wo wo tó bá jẹ́ ti bùkátà hmm. máa dúpẹ́ lọ́wọ́ ọlọ́run ọba kó dẹ̀ dúpẹ́ lọ́wọ́ arákùnrin. àwọn ah, kò tiẹ̀ tọ́pẹ́ kọ́ ṣàwọn amọ̀mọ̀ wọn ni ó tán ọmọ wo. sọ arákùnrin olóore ẹni aláàánú ẹni ó ti bẹ́ẹ̀ tọ́mọ ẹ̀dẹ́bi tó lápẹ̀ ó ti tọ́ kékeré ló kó ti dàgbà ó ń gbà tọ́mọ yẹn dàgbà tán tó bẹ̀rẹ̀ sí ní sọ pé òun fẹ́ wá bàbá òun fẹ́ rí bàbá òun ṣe kókó ní ká gbó wà àbí. ẹ kọ́ ọmọ mi dá sọ. mo mà dáràn wo bí ṣé o mọ̀ pé mo ṣáà mi rì ṣá. èmi ò mọ ẹbí àmì bàtà wà skul o ò ṣáà mi o. listen I was a lieutenant colonel in the Nigerian army kò téèkù lẹ́ni láti pa ẹ̀yin méjèèjì listen kò dẹ̀ sí nǹkan tó bá ṣẹlẹ̀. ẹ má bínú torí Ọlọ́run ẹ̀gbọ́n ṣẹlẹ tó bá sọ fún mi pé àmì ni mi ò ní wá bí I'm a very gentleman èmi ò mọ nǹkan tó ń wá wá sọ́dọ̀ àmì mi ò mọ o. òun ní ó ní kí n sì wá tẹ́lẹ̀tẹ́lẹ̀ báwọn yanjú ẹ̀. Ah, ẹ dúró ẹ jẹ́ nǹkan ní kí wá ṣòyìn ní what am ẹ ohun tó ṣẹlẹ̀ rí sọrí ìgbésí ayé ọ̀nà láyé ọ̀yàn máa ń ní sùúrù ni ẹ̀mí tí mo ṣe jọ́ dúdọ̀ rò yóò rí ni ọ̀dà àmọ́ ìmọ̀jáde lẹ́kọ̀ọ́ ṣùgbọ́n ẹgbẹ́ ẹ̀dá wá ṣayé. ah ok Mercy ibi ló wà lọ́tọ̀ tí mo ti wà lẹ́nu géètì bẹ́ẹ̀ mo fẹ́ jáde ó dẹ̀ wá tí wọ́n go géètì ó ti tí wọ́n gé big gate tó bá gbọ́ rọ́bìṣì yẹn wọ́n ṣí géètì mi jọ mo fẹ́ jáde ẹ ṣẹ́bi mi náà mọ̀ pé ọ̀dà everything is all about ọ̀dà madam náà fi òfin sílẹ̀ pé kí lẹ́yìn ọ̀nà kan ṣoṣo mẹ́tò gbọ́dọ̀ sílẹ̀kùn kan nìyànmọ́ kí n máa tilẹ̀kùn olè mi náà sì adébẹ́ni mo yí kí n méèkì kọ́ọ̀lù kékeré òun lẹ́sẹ̀ káàmì wọ́n bẹ́ẹ́ màmá òṣì wo ló ní pé kẹ máa ti gate ṣé wàá òkè ṣàṣẹ nọ́mà ẹ wá lọ sí gate fún mi jọ. ọmọ ṣe madam òsì ìyẹn mọ̀mọ́ rẹ nínú mọ̀mọ́ mi fọ́n pín pa rẹ. ẹ dákẹ́ jọ tọ́wọ́ tẹ́wọ́ pé kẹ ti gate ẹ yá ilé lu ọpọlọ yín pé ó yẹ kẹ ṣí gate fún mi ẹ wá lọ sílẹ̀ fún mi jàre kí o fọ gbọ́ rọ́bìṣì yẹn. ẹ wọ àǹtí mi ẹ̀yin náà gan náà ẹkàn mi lo action ni ẹkẹ ìyẹ ìwọ́n mi wẹ́ẹ̀bà ẹgbẹ́ ọmọ nígbà tó fún mi lófin ìyẹn náà dẹ̀ sọ́wọ́ oṣù mi ẹ̀yin náà tún dé bẹ́ẹ̀ tún kó jà sílẹ̀ bẹ́ẹ̀ ṣàgídí ẹ̀wọ́ ẹ̀gbẹ́ ẹ lè sọ ní ká pa mí lóde sẹ́yìn o wọ́n gbà fún mi sílẹ̀ o. ok ó ṣe wọ́n jọ ń dàgbà. èmi ìdílé dé ńgbà ònìyàn tó fún mi lọ́jà lọ́jà ọ̀rẹ́ mi nígbà sẹ́lẹ̀ ṣé ìyá pọ̀ tó mi ọmọ náà tó máa kọ̀ tó mi nífùsọ̀kọ̀ náà lẹ́gbẹ́ ayé gbogbo yà pọ̀. ọmọ bá nìyàn sọ̀rọ̀ gidi bébí ó kọ́ lásán tẹ̀ bí bí e, e, làbọ̀dá mi láyé. mo fọ mẹ́ràn ẹ̀rọ abàjẹ́ ilé bá dùn ó kà fún ọmọ alẹ́ ni ó ti yá ilé bá dùn ó ká fúnra lóòótọ́ ni mo kọ́ ọ̀pọ̀ padà jù. <laughs> gbogbo àlàyé tí ẹ ń ṣe pátápátá ló ni mò ń gbọ́ báwo ni nǹkan tẹ́ ń sọ báwo ló ṣe kàn mí. àlàyé irú ọ̀rọ̀ wo ló wá ń sọ yìí báwo ni kò ṣe kàn. báwo ni ẹ ṣe máa sọ fún mi pé mo ti bímọ for the past eighteen years ẹ ṣẹ̀ṣẹ̀ wá ń bá mi sìn pé kí wàá gba ọkùnrin báwo ló ṣe possible. Bánjí tèmi àti ẹ̀ta mọ́ra you don tey wo ìwọ lọ́mọ pé mi àti ẹ̀ sí finish ni wá o ṣòro òun bíbọ́lá èmi mo mu wá mo dẹ̀ mọ̀ wípé gbogbo ọ̀rọ̀ yìí ó máa níyànjú ni mo ṣe mu wá ó ah, ah, dẹ̀ wá ń ṣe báyìí kí ló dé níwà àti ṣáde tẹ́ ẹ pé lẹ́gbẹ̀ẹ́ mi báyìí ni mo máa wà tẹ́ ẹ máa gbọ́ra yín tẹ́ ẹ máa gbọ́ra yín lẹ́gbẹ̀ẹ́ mi tẹ́ ẹ máa kọlù mi tẹ́ ẹ máa kọlù tẹ́ ẹ máa sún fún yín tẹ́ ẹ máa kọlù mi ṣùgbọ́n àwọn ọ̀tá dẹ̀ ń wí nódọ̀ọ̀lì ó ju ẹ bàjẹ́ nódìí ẹ̀ nì ó ju ẹ pa ó ju ẹ dákú so kò gbẹ́rù ẹ kò máa mú lọ lé mi. kí ló ń sọ kí ló ń ṣe gbogbo gbà tó ń sọ ìwọ náà máa ń pìtẹ́ mi kò mẹ́rin ní òun ẹni ó lọ sọ sí pé sí finish ní àti ẹ wo bí mo fẹ́ jẹ́ kó realize pé ibi ti máa rí mhm. ok ó lè ní fẹ́ jẹ́ kí ilé mi kó dà àbí. gentleman nǹkan tó ṣẹlẹ̀ ni pé honestly speaking tẹ́ bá kọ́kọ́ rí ọmọ yẹn ẹ mọ̀ pé ẹ pọ̀ lè báyìí ah ó jọ ẹ bàjẹ́ dákú ni. ẹ ṣe rí ẹlẹ́ẹ̀kejì ó ṣe é ṣe kó jẹ́ pé um, nígbà tá a kéré gbà yẹn èèyàn máa ń fọn kiri kó lè máa mọ. ó fọn gidi pẹ̀lú Ṣadé mi tí mo mọ̀ ṣé o mọ̀ ṣé o fọn ni ṣé o fọn ni. fífọn yẹn òun ló di ọmọ tá à ń sọ yìí for the past eighteen ah, years ah. at the same time tẹ bá wojú mi dáadáa you understand Débọ́lá ọ̀rẹ́ Kamal tajọba mú gbà ń ta wà ń school ó yẹ kẹ́ rántí ẹ jọ ṣe rí n tá a fún yìí ẹ máa dúpẹ́ lọ́wọ́ mi létà o. àti kékeré ní ẹ̀fọ́ lọ́wọ́ bá dìgbì ńlá àpá ó lè kà ọmọ àlè mádàlẹ́ ọmọ àlè ọmọ tí ó sì ní òní lójú ẹ̀ ní ọmọ àlè ni ó ti dàgbà. ń rèé ọ̀kọ̀là. ẹ̀fìyẹn lẹ̀ mo bó ṣe wà yẹn ó dá mi lójú pé tí ò bá jọ màmá yín á jọ grandma. igbọ. bóyá complexion lọ ń wò ẹ wo sọlámọ yìí ó funfun sínú bàjẹ́ má wo complexion kó bóyá ọmọ dúdú ni o ó pupa sínú. ẹ gbàgbé ìlànà pátá. ó pupa sínú. ó funfun ni ó funfun sínú. náà kó sọ́dọ̀ ìdúpẹ́ máa dúpẹ́ lọ́wọ́. ẹ ní màá dúpẹ́ màá dùn màá fún yín lówó. ọ̀kọ̀là ọmọ ti tèmi èmi ò dẹ̀ kọ̀là tí ó bá jọ ọmọ sí mi ó máa jọ grandma orí yín tí ò pé yẹn ó máa pé nísìnyí mo bá jẹ́ kẹ́ mọ̀ yín pé wèrè tó ti ń ṣe yín láti ilé yẹn ẹ máa mọ̀ pé wèrè gangan ni yín sìn ó máa jọmọ sí mi àbí ẹ̀yin ẹ ní sùúrù ẹ jọ̀ọ́ ẹ̀yin ẹdú ẹ má ẹ ní sùúrù ẹ jọ̀ọ́ ẹyẹ kí n fi mọ sí orí yín máa pé sí. ìlú ọmọ ẹnu ẹ àti ìdìbò náà dùbúlẹ̀ ìjà everybody. mo fọ mẹ́ràn ẹ̀rọ abàjẹ́ òróǹro láàrin ẹ̀rọ mo fọ mẹ́ràn ẹ̀rọ abàjẹ́ ilé bá dùn ó ká múra. àyíká bẹ́ẹ̀ bọ̀ wàhálà tí mo ṣe ti pọ̀ jù. gbogbo nǹkan tó dẹ̀ wá ń lẹ̀ yìí ẹ̀yin lẹ́fà àbá rí bàbá fọmọ yìí náà tí wọ́n bá ti rí làlẹ́kẹ̀ báyìí wàhálà dé wọn á ní kò ń sọmọ àwọn àwọn kì í kọ̀ lálẹ́ àwọn èyí tí ẹ̀ bá tiẹ̀ ti rẹ́dí àti gbọ́mọ láti adopt ẹ̀ wọ́n á sọ pé wọ́n á sọ pé àwọn kọ́ làwọn lọ́mọ tó bá ti rí tó kọ́là makes her look very ugly. ebi ni mo fẹ́ ebi ni mo fẹ́ bọ́lá kó o bá mẹ́gbà pé ìlú mi ọ̀ jẹ̀bi mi ṣé èmi náà wàá mọ̀ pé bí ó ti rí inú ọ̀rẹ́ ọmọ mo ṣe ikú ọmọ nísìnyí pa ìtàlẹ̀ ni ibi ohun tèmi náà gbọ́ ló jẹ́ ń ṣe bẹ́ẹ̀. ìyá wa ìyálájẹ ẹ má bínú níbi tí a ti ń ṣe àdúrà lọ́wọ́ ni ọ̀rọ̀ tí iná tó ti jáde sí mi ǹjẹ́ ẹ ti fìgbà kan sọ mí pé ẹ̀bí ju ọmọ kan lọ rí náà. ìpè méjì lọ́wọ́ mi ẹyọ kan sí ojú kan ìpa ojú kan ìwé. ní ìgbàkúgbà tí ọmọ yín débọ́lá tó bá fún èèyàn nínú ẹ má jẹ́ kí wọ́n ṣe oyún náà wá nítorí pé ó léwu ó lè fa ìlú burúkú fún ọmọ yìí. ṣiṣẹ́ mi ìgbé iṣẹ́ mi kó fún wọn nínú ẹ dápẹ́ nínú mi ṣe ṣé pẹ̀lú ojú orí mi náà ó ti tó kẹ́mi náà lọ́mọ ọmọ ilé ìwé ló sì wà owó sì ń bẹ bàbá fúnyàn lóyún kó iṣẹ́ ni mo gbà bàbá mi òun nìkan pé náà mo ní lọ́wọ́ àti púpọ̀ nù ọ̀rẹ́ mi lóòótọ́ àti púpọ̀ ṣùgbọ́n àkíyèsí gidi làfà pè wá sí i. bẹ́ẹ̀ni ṣé mo wá lẹ́bi. ẹ màá mi dé bá tiẹ̀ wàá gbọ́ bẹ́ẹ̀ kí ló dé tẹ́ ẹ padà lọ bá àáfà yẹn kẹ́ lọ béèrè lọ́wọ́ ẹ̀ pé ṣé oyún tí wọ́n ní yẹn ṣóun lọ́mọ tó ń sọ. ìmọ̀ràn rẹ ni tọrẹ mi wí fún mi ó ní tiẹ̀ jẹ́ rántí kí n lọ rí padà sọ́dọ̀ àfa pé tó àfa ṣéun tẹ́ wí yìí o ṣéun rèé o àbó nǹkan yìí o ìmọ̀ràn rẹ̀ mú tẹ̀lé hmm. ah, bó láti wá sí báyìí. the solution wa the first solution ni pé ẹ wá sandpaper ká fi palẹ̀ ẹ̀kẹ́ náà àbí kẹ́ pa àwọn alábẹ tó yín kọ́ ń jọ sí bóyá wọn á rí solution wọn mọ bó ṣe máa ń fi abẹ yẹn wọn á fi bó kúrò then á bẹ̀rẹ̀ sí ní wá bàbá fún. ọ̀rọ̀ wàdà kọ́ báwo ni ìlà ṣe fẹ́ kó lójú ọmọ débi tó máa rí bàbá. ẹ̀wọ̀n lè parẹ́. ṣé wọ́n dàbí kó wá sọ pé ìlẹ̀kẹ́ ìfẹ́ mi tí mo bí ọ kí wọ́n mú sandépà àbí kálábẹ̀ wá pa ẹ̀ ń bọ́ ní òbí. àwọn òbí tí yín mọ̀ mọ̀ fún yín ńlá ni ah, ẹ wá fọmọ lọ́mọ traditional tattoo mi ò lè kú o ah, thank God pé kò ń ṣe kò ń ṣe mi lẹ́kọ́ fún pé wọn ilé tí yín lọ́tí ń kọ́ kò ń ṣe lé dádì mi. ah tó bá lọ ṣiṣẹ́ mistake kọ́ làá fún mi lásán. Máàmù. Ah. Ó dáa kí làá ṣe sọ̀rọ̀ tí bẹ́lẹ̀ yìí kí làá wà ṣe báyìí ẹ́ àbí bò wá ni. Mi mọ̀ o. Grandma, kí ló tẹ dẹ̀rìn àjọ ayé mi rú? Kí ló tẹ ṣèwádìí fínífíní pọ́mọ ikọ́ ló fún mọ́ èmi lóyún kẹ́ tó gba oyún náà? Ẹ fẹ̀rẹ̀ ẹ kọ̀ kó bá mi ní báyìí. Lémi tí gbogbo èèyàn ti mọ̀ sọ́mọ olówó èmi ló dẹ̀ ń ṣe ọmọ burúkú o àwọn ọ̀rẹ́ mi ló ní pé táwọn èèyàn bá ríra lẹ́kẹ̀ mi wọ́n máa ṣe bóyá mi ò já ni àwọn ló kọ́ mi níjà gidi jagan. bẹ̀rẹ̀ sànjọ́ ẹni tó kọ́ńkà tó ṣe ìkáwá nínú ẹ̀ tẹ́lẹ̀ ni àwọn ọ̀rẹ́ sọ pé kó máa ṣe jàgídíjàgan ba lè rò pé ó já ó bá jápa ni. bí ìgbà tẹ̀sí pé kò ní làákàyè ọwọ́ tèmi fi mú ọ ṣé ọwọ́ ọkọ ọmọ sí jàgídíjàgàn ṣé yẹ kéèyàn kan ó. mami ọwọ́ kó bàjẹ́ lẹ fi mú ẹ má lọ bẹ̀ yín rárá torí yẹn tún lè bí mi inú. kí la ṣe tó rọ̀ tí ń bẹ́lẹ̀. ó wọn kan jọ má bínú eh. sórí gbogbo nǹkan tó ṣẹlẹ̀ ń jọ yẹn. acting lásán ni sórí nínú ilé tẹwà yẹn cctv wà lẹ everywhere ìyàwó mi dẹ́yìn ní gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ nǹkan tó ń dá tì ń bolẹ̀ ní ẹ tí n bá ṣe bẹ́ẹ̀ ọlọ́run tèmi ti bàjẹ́. àlàyé eh? ìwọ gan ń ṣe fíìmù ìdàwọ́ ní tíátà rẹ̀ wo wo wo ọmọ kan tó ṣẹlẹ̀ ń sìn ah. ẹ eh. mo fẹ́ lọ dá nǹkan sẹ́mà tèmi lò wọ́n á máa lọ. ṣe sùúrù sórí nǹkan tó ń ṣe mí ó ju bẹ́ẹ̀ ṣe ń rò lọ iná tó ń jó mi lábẹ́ aṣọ wàláì ó ní ìsomi tó wà níta eh. ẹ ọlọ́run ló fa ní gbogbo ogun tó ń ṣẹlẹ̀ sí ló fi ṣẹlẹ̀ jọ nítorí ọlọ́jọ́ nǹkan tiẹ̀ rọ́mọ yìí. wọ́n kò yóò ṣe sùn ẹ tìbí wọ́n ṣàṣọ pé kì í ṣe ọmú ẹ kò ṣe sùn ẹ wọ́n bá lọ jáde kó jáde àánú fún mi jọ. ṣe sùúrù ṣe sùúrù jẹ́ nǹkan tiẹ̀ fojú rọ́mọ ẹ lẹ́ẹ̀kan. ṣé tí ń yọ ẹlẹ́nu ni ó gbọ́ ni a ní mo ti mọ bàbá ọmọ wàláì mo ti mọ bàbá ọmọ ọmọ yẹn kọlà bàbá yẹn kọlà ìwọ ò kọlà. báwo ló ṣe ń ṣe báyìí ṣé ọkọ làwọn alátọ̀run ni a ní. ṣé o ní dátà ni ṣé o dátà bèrè ọ Google wọ́n máa lọ. ó mọ nǹkan ṣé o mọ nǹkan ó mọ nǹkan tí bá lè fojú rọmọ yẹn lásán two hundred thousand. ó yà sọ pé Ọlọ́run. Ah, Ọlọ́run ọ̀rọ̀ mélòó mo fẹ́ sọ fífẹ́ parọ́ ah! ó dà sọpọ ògùn ó bẹ kókùn máa ń fà sí e sọpọ ògùn ògùn rè sèdí ògùn rè. orí mi ò pé o wàlá orí mi ò pé o mi ò mọ mi ò mọ ọmọ ìjọ ẹ o jọ mi. Ah! bàjẹ́ wàlá ìwọ ló bí ọmọ yẹn. ọ̀rọ̀ mélòó la fẹ́ safẹ́ fúnmi lákàtúntì kó tó bọ̀ kó mọ̀ kó mọ̀ serious fúnmi lákàtúntì ọ̀rọ̀ mélòó la fẹ́ safẹ́ parọ́ sáré fún mi lọ́kàn nọ́mbà yẹn sáré ṣòwò sí ẹ̀jọ́. oògùn owó tó jọ sílẹ̀ lọ lọ́ra wa yìí o. zero zero. ìgbà báwo ló ṣe wá ṣe yìí kí ló ṣe wọ́n. a ti gba olè léyìí ti bẹ̀rẹ̀ báwo ló ṣe sọ pé ń ṣe àwọn gangan. èmi náà mọ o wọn kọ́ èdè sọ pé ó fẹ́ ra àwọn ni látànà wọn ni kó tuntun mọ́ àwọn láti inú mo dẹ̀ bí kí n pè é ní rárá kí n má pè é. látànà nǹkan ń ṣe ẹ o láti àná mami kí lè yẹn fi health ń ṣeré ibi tí àjà lọ sọ sútù. Mm-hmm. ẹ já lọ. èmi ò fẹ́ bẹ́ẹ̀ táwọn àgbàlagbà bá ti ń ṣe báyìí mi ì lọ sútù mo kàn fẹ́ sọ̀rọ̀ wọ́n bẹ̀rẹ̀ sí ní sọ̀rọ̀ ìròkú ló máa wá sọ̀kùn lúwẹ̀. ṣé iṣẹ́ àti ilé rí bàbá Làbákẹ́. mo sọ fún yín àti rí bàbá ẹ̀ ìfà DNA test jẹ́ ká mọ̀ pé Káyọ̀dé ni bàbá ẹ̀ èyí tí mo sọ fún yín tí mo sọ pé ó tóbi tó ní òun ti ṣe sójà rí tó fẹ́ pa wá. sójà. Hmm. òun ni bàbá làbákẹ́. èsì ah, ọkọ ìkẹyìn sìnkú àṣeyọrí. adúpẹ́ fọlọ́. ọlọ́run sí ọ ìgbọ́lá. mami. ọmọ ajíbọ́rọ̀ ọmọ ajíbọ́rọ̀ ọ̀kàrẹ̀ ẹ̀sán sí wọ́n sí kútúkútú méjì yáyà mẹ́fà kódà ẹlẹ́dàá mi ò mọ̀ ṣàdúrà fún ọ yẹn. àdúgbò fọlọ́run. bàbá ká ẹ̀yìn ọkọ mi wọ́n lọ ti rán bàbá rẹ báyìí wọ́n ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ wọn wọ́n ṣe jàgídíjàgan wọn wọ́n ṣe wọn ah! bàbá kẹ́mi sì ṣe ọ́. gánà ẹ̀ṣẹ̀ mi náà mo ṣẹ̀ ọ́. kí ló ṣe fún. ìwọ náà ti sọ pé mo ṣẹ̀ ọ́ lórí ìlà tí mo kọ fún ọ mo ṣẹ̀ ọ́. àmọ́ síbẹ̀síbẹ̀ náà mo dúpẹ́ pé ayọ̀ lọ̀rọ̀ rẹ ó padà já sí ọ̀gbọ́n làbákẹ́ èyí mọ̀ sí o. wo ọkọ mi dákun báwọn tẹ mọ́ bàbá làbákẹ́ létí ká sì ní bàbá rẹ̀ lè wá yín ni o kí n sọ ọ̀rọ̀ yìí fún kó lè mọ̀ lọ́rọ̀ dáadáa. kò sí problem ẹ̀yin náà máa padà meet bàbá ẹ̀. ó dà ẹ̀yìn ràn án sí ni àmọ́ ṣá dákun ọkọ mi mo fẹ́ kọ́ ọ bá ń tẹ̀ mọ́ létí dáadáa ọ̀rọ̀ tí mò ń sọ yìí èmi ló yé ó sì yọ ọlọ́run mi hmm. dákun ẹ pè é gúnlẹ̀ báyìí kó o tún bá ń sọ fún wípé ọ̀rọ̀ tí mọ̀mọ́ rẹ̀ bá sọ kò sírọ́ nínú rẹ̀ o dákun n ò fẹ́ kán yí orúkọ ọmọ yìí padà kọ́mọ pé nílàbákẹ́ lọ ni kó sì mọ̀ tẹ́mọ̀ lórí dáadáa torí nǹkan kan ń bẹ tí mo ṣe lórúkọ làbákẹ́ tó sì jẹ́ pé ó dìgbà tọmọ òun bá pọ̀ ọmọ tó mẹ́ẹ̀ẹ́dọ́gbọ̀n kí nǹkan ọ̀hún tó lè tẹ̀ lọ́wọ́ ọ̀ bọ̀ ẹ bá ń sọ fún dákun bá ń sọ fún bàbá rẹ dáadáa. kò sí wàhálà mo ṣe pé bẹ́ẹ̀. ẹ dákun ìyẹn ọbẹ̀ ìkejì ẹgbẹ́ dákun ọkọ mi ọmọ yìí mo fẹ́ kó kú ọ̀nà ilé yìí bó bá lọ kó kú tó bá ronú pé ẹ dákun mo fẹ́ wọnú ilé yìí ẹjọ́ mọ̀ wọnú ilé yìí gbogbo àsìkò kásìkò tó bá lóun ò wọlé dákun ọkọ mi ẹ mọjú wọnú ilé sọ mọ̀ pé òun ni mo kọ́kọ́ mọ̀ lọ́mọ ọmọ mi àbọ̀ mọ̀ mi kò sẹ́ni tó lè lé làbákẹ́ kúrò nínú ilé yìí ẹ̀yin ló máa máa bá òun ló máa wá so kò sí problem mo ti gbọ́ màmí gbogbo bẹ́ẹ̀ ṣe ń sọ̀rọ̀ yìí mi ò láìkẹ́. àmín. yóò fẹ̀yìn fọmọ kan. àmín àmín àmín àmín àmín. yóò bí bèjì. àmín àmín àmín. elédùn àbáwá fẹ́ parí iṣẹ́ pátá kó dàkún kọ́mọ sọ ní pẹ̀tà kó sì bí pẹ̀tà wọn. àmì ẹ̀yin náà lẹ máa wò ẹ wo mi ò lágbẹ̀ẹ́ ṣe ń sọ̀rọ̀ mo ti wo fíìmù lọ́pọ̀lọpọ̀ tágbàlagbà bá ti ń sọ̀rọ̀ báyìí ó fẹ́ kú ni èmi ò dẹ̀ tí ì ṣetán láti sin òkú yín ẹ dìde mo sọ tútù náà jẹ́ ń fọ̀ sí yín lọ. àlìkámà láàrin èkó ọjọ́ ń gbé ọjọ́ ń dàgbà àlìkámà láàrin èkó ọjọ́ ń gbé ọjọ́ ń dàgbà olóró láàrin ẹ̀rọ ló fọ́ mẹ́rọ ẹ̀rọ àbájá.

dìgì ńlá apá oníka. Oh. ọmọ àlè má dàlérò ọmọ àlè ọmọ tí ó sì ní òníkú lójú ẹ̀ ni. ọmọ àlè ni ó ti dàgbà. wo nílé bàbá mi ọmọ àlè kọ́ ni ó ti dàgbà. olúyọ̀lé ọmọ àjòrò sùn nílé ìbàdàn májàmájà dé kára wájú lẹ́rú nílé wa. Eh.